àwọn tó ń bọ̀ wá nínú masjid ní àbá àtàwọn níta pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí àlàyé wa tí a ń bá lọ lórí nínú sọ́ọ̀tù bàbára a ti dé bí àyà ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ìtí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ó ní àwọn kèfèrí dáàtọ̀ yìí àwọn mùnáfíkí dáàtọ̀ yìí tí wọ́n bá sọ fún wọn pé لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون èsì tí wọ́n fún wọn ni pé إنما نحن مصلحون ìpè àwọn ọba rẹ̀ jẹ́ o إنما نحن مصلحون owó ìtẹ́lẹ̀ táwọn ṣe yìí àwọn ṣe àtúnṣe ilẹ̀ àwọn ṣe àtúnṣe orílẹ̀ yìí àgbà ẹlẹ́kùnrin lórí lẹ́yìn àtọ̀ pé àyà tó òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ìjẹ́ òdodo ni àbí ọ̀rọ̀ ìrọ́lá sáyé àbí táàkì mà bọ́rọ̀ òun náà ni àyà tó tẹ̀lé ọba àti ọ̀rẹ́ wọn sọ fún pé àlà ìlà ohun ìmọ̀sílú na wàdá kí n láàyè ṣòro ó ní àlà tí méje lárúbáwá gbólóhùn àlà àdá ti tẹ̀bí ìpè tí ẹ̀ máa ń ṣe ìsàmì tẹ́lẹ̀ àbí tí ò bá tẹ́sí ní sáà kó tẹ́lẹ̀ kó kọ́ ọ̀rọ̀ sí kó tẹ́sí sáà fẹ́ sọ yìí ọba àdẹ́gbẹ́ lọ́wọ́ sọ pé nínú ọ̀hún dájájú àwọn tá a sọ yìí àwọn mùnàfíkì òun kò lè mọ̀ sí lóhùn àwọn gangan náà ní òbílẹ̀ jẹ́ àwọn làwọn tí wọ́n balẹ̀ jẹ́ wà láti la ìṣòro ṣùgbọ́n òkúra mọ́ tòkè wọ́n rọ̀ fún yàn o jẹ́ òbílẹ̀ jẹ́ kó ni kéèyàn máa bá yọ̀yẹ́ yìí yà nínú àwọn nǹkan tó jẹ́ pé kíni mínà owó àti ìsìn ìyá nínú nǹkan téèyàn máa ń tẹ́jẹ́ ni téèyàn máa ń tà àkókò fún bíbá ìyẹn tí máa ń ba ìyẹn àmọ́ sí ẹ̀sìn tí bàjẹ́ òun náà lọ́wọ́ tó máa ń sọ pé fa iná hún ó ní ọ̀láṣì ìdámúlá ìṣòro pé kó o tẹ́jẹ́ ni kó o fura mọ́ nítorí pé kéèyàn fura mọ́ ẹ máa dá lórí kíni lórí ìtàtà bá fojú bíbá àwọn tí wọ́n tọ̀tọ̀ ń ká di láàmù náà kí ẹ tọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n láàmù bá ìsìláàmù tọ́wọ́ lọ́dọ̀ àwọn olókun wọn tó ní àfẹ́fẹ́ mi gbogbo eléyìí ti gba ìbàjẹ́ ni àwọn òkúra mi nínú ìbàjẹ́ tí wọ́n ṣe wọ́n ti da tuntun aláàmù ibi wọ́n mọ̀ sọ́lé àwọn wọ́n sojúlé àwọn èèyàn lálá káàkiri pé ẹ sànú àwọn tán bẹ pẹ̀lú Muhammadu ẹ mọ́ sànú àwọn tán bẹ pẹ̀lú àdáni sallallahu alaihi wasallam pé tí ebi bá pa wọn tí àbájẹ wọn wọ́n padà gẹ́gẹ́ náà kò máa pé eléyìí ìbàjẹ́ láyé àkòrí ìbàjẹ́ òun náà kéde òun náà kéde wọn ṣẹbọ pẹ̀lú àwọn sùhánù ọ̀tàlá àti gbogbo àwọn èyí tó tẹ̀lé nípa àwọn ìdàmé nípa àwọn ìwà ẹ̀ṣẹ̀ àti nípa àwọn ìwà ìbàjẹ́ mi. so ọba àdéjọ láwọn sọ fún wa pé ó ní wàyí dà sí ìlànà àmì nù wàyí dà sí ìlànà tí wọ́n bá sọ fún wa ta ló sọ fún wa yàrá ayé yìí wọ́n gbólóhùn wọ́n ìlà sí ìlà lámú ó túmọ̀ yìí pé gbogbo èèyàn láyé yìí tí bá ń tewá àtìkú yàn nípa kó nígbàgbọ́ òun náà láyé yìí bàbá yìí títà sí àlòyé ṣe fáwọn sàábẹ́ nìkan tó gbé ó gbé wá ní mọ̀jẹ̀wòrán lè dígbà tó mọ̀jẹ̀wòrán tó má ti fi ń kọ́wá ní mọ̀jẹ̀wòrán kò sẹ́ni tí ò lè jẹ́ yàrá wọ́n ìlà sí ìlà lámú táwọn sàábẹ́ bá pè wọ́n tó bá ti wá àtìkú wọn pé ámínú kàmà ámọ̀ nàná ìgbé ẹ̀yin náà gbàgbọ́ ẹ̀yin náà gba àwọn ọ̀sùn hàn wọ́n tààlà gbọ́ ká máa àyàmọ̀tẹ̀ náà kẹ́ bá àwọn ẹ̀sìn gbàgbọ́ àwọn ìyàwó ló pàdé wò àwọn àlàwọn sàbẹ̀ ẹ̀yin náà jẹ́ bí ìsìláàmù sí kórì bí ìtàwọn sàbẹ̀ kórì bí ìtàwọn sọ̀rọ̀ wà wà lórí ìwọ̀sẹ̀lá so fún àwọn tó bá ti kiri àwọn tó bá mà ibi ẹni yìí tí wọ́n ti kò dúró dé nínú ẹ̀sìn olùkúlù ìsìlì káàfà ẹwọnú ìsìláàmù pápákíká ẹ má tó lónìí kẹsì ìsìláàmù lọ́la kẹsì ẹwọ lónìí kẹsì ìsìláàmù lọ́la tó yẹ yìí ti ayé ayé yìí náà tẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà láwùjọ tó jẹ́ pé àwọn ní nǹkan kan wọ́n máa ń ṣe nídìílé wa bóyá òwúrò bóyá ìsàmì bóyá bọ́ọ̀lì tó yẹ pé wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ ni àmọ́ bàtà wọn ti wá di mùsùlùmí wọ́n máa wọ́pẹ́ tọ̀ àwọn àti so àwọn ọmọ yìí pọ̀ táwọn sàmì ìlú ìwé láwùjọ náà àní máa fi èsì àdúgbò ọkùnrin sí ìwé lára ọkùnrin ọ̀dọ́fẹ́ ní òfìlẹ̀ náà ni lára pé ní òwò ní Islam lápá nìkan ni so eléyìí ti ìdílé kọ̀ọ̀kan ẹ̀ mọ̀ ní mú ní orò ìdílé tiwa ẹ̀ tabajẹ tabatí tí obìnrin bá ń tẹ̀lẹ̀ wọlé ilé tiwa kò gbọdọ̀ jẹ kábàyì kò gbọdọ̀ jẹ kábàyì kò gbọdọ̀ jẹ oúnjẹ tó níyọ̀ kò gbọdọ̀ fi omílé omílé ọkọ rẹ̀ wẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí ó bá pé jọ́mẹ́jọ wọ́n máa wá fi omi wá fún un láti bọ̀ láti ilé bàbá rẹ̀ wọ́n máa gbogbo wá fún ibẹ̀ náà ó sì máa gbogbo wá fún owó eléyìí náà ti ara àwọn kíni ara ọ̀rọ̀ wá tòun jàìríyà ara àwọn nǹkan jàìríyà àwọn nǹkan òdílé tó jẹ́ pé Islam ti dé Islam ti wá pa gbogbo ẹ̀rẹ́ so àmọ́ síbẹ̀ síbẹ̀ náà ti sábà wò táwọn káàkiri á mọ̀ ọba aláwọ̀ kàràkàrà nìkan gẹ́gẹ́ náà ni obìnrin bá bímọ níbo mí wọ́n ní obìnrin tó bá bímọ kò gbọ́dọ̀ jẹ oúnjẹ tó kò gbọ́dọ̀ jẹ́ àtẹ́lùgbọ̀rọ̀ máa jẹ́ tí tí ó fi péjọ méje wọ́n àwọn ó so àwọn kankan máa wọ́n náà àgbàgbọ́ kankan sí pé téèyàn bá fi lè jẹ́ obìnrin tó bá fi lè jẹ́ ìjọba ìjọba ìjọba ìlú bẹ̀rẹ̀ sí so òun obìnrin tó bá fi láyé mùsùlùmí àkọ́kọ́ tó náà fi láyé mùsùlùmí òun náà tẹ̀lé gbòòrò kaba yìí ìdá àwọn ọmọ ìjẹ kan tó níyọ àwọn ọmọ wọn náà ni ó fi jọ méje so gbogbo àwọn kaba yìí nínú àwọn kẹyà ìlú yà tó jẹ́ pé kí ni ó nítorí pé àti tó bá jẹ́ ìwọ̀ fún wa nǹkan méjì ni nǹkan mí ìfẹ́ tó jẹ́ pé fúnra ara rẹ̀ gẹ́gẹ́ èèwọ̀ ní nǹkan èèyàn gbọ́dọ̀ dédì ẹ̀ rárá kò sígbà tí ẹ̀ gbọ́dọ̀ dédì ẹ̀ àwọn kan yìí wà lọ́tọ̀ àwọn nǹkan mí ìfẹ́ tó jẹ́ pé èèwọ̀ ẹ̀tọ́ ni wọ́n fún wa ká jẹ wọ́n àmọ́ láwọn àsìkò kan ká má jẹ wọ́n yìí náà bẹ̀rẹ̀ ọ̀pọ̀ fún Islam àwọn ìlú wa jẹ́ ìwọ̀ fún wa pé ìwọ̀ ni wọ́n ní ìpìlẹ̀ yìí àwọn ìyí náà tí àtúnláàtì bá dé báyàn tí wọ́n ń pè ní lọ́wọ́rọ̀ tí nẹ́tẹ́sì bá dé báyìí àti pé ìwà rúnà àbáyọ̀ mí máa ìsìláàmù tún yọ ọ́lẹ̀ sí ẹ̀pẹ́ lẹ́nu ìwọ̀nba téèyàn ó lò téèyàn tí ò sí téèyàn òfin kú lẹ́nu òfin kọ́ lọ́rùn ìyàtẹ́lẹ́ lò. àpèjúwe alákọ̀ọ́kọ́ òun náà gẹ́gẹ́ bí ọtí ọtí èèwọ̀ ni ìdọ̀tí ni ẹgbẹ́ fúnra rẹ̀ ṣe pé àkùránì sọ fún wa pé àgbọ̀dọ̀ débẹ̀ kámẹ́dẹ̀dẹ̀ ọtí alábìsọ̀tàwà ẹ̀rọ̀sọ̀tà fún kìlọ̀ fún wa kámẹ́dẹ̀ bẹ́ẹ̀ ọtí èèwọ̀ ni fúnra rẹ̀ kò lẹ́tọ̀ fún yàrá àdìbò kankan kí á mo fẹ́ fi sògùn ní mo fẹ́ fi lo ògùn ká ní wọ́n ló tó kùn kábàáyé ní sọ̀kọ́lá àtàkì tó bá wà á lọ sílá sọ pé ìdámà wá dá òun wà lé ìtajà wà lé ìtajà wà ibi ẹni òun gan àrùn gan lòun gan fún rẹ̀ àìsàn gan ni òun gan fún rẹ̀ wà lé kì í ṣe wòsàn ẹ má lò ẹ má lò wòsàn so àwọn tẹ máa wà níbi tó jẹ́ pé ọlọ́mọdé arógun àwọn tó wà lójú ogun ṣe pé ìdílé máa ìyá yìí wọ́n ṣe wọ́n ṣe lé wọn wọn ò ró jẹjẹ wọn ò ró mímọ orí kankan àwọn ẹni wọ́n lè sọ ìwúrú nǹkan báyìí ṣe pé ọ̀nà kó di ilẹ̀ pọ̀ látara pé ìtọ́ ó ti mu ìtọ́ ẹnu ó ti pa tọ́ mu tọ́ mu tọ́ mu tó pé kò wá sí kankan mọ́ tó lè gbé mi mọ́ lẹ́nu rẹ̀ kò sí tó kù mọ́ ju pé ìkúdé tí mo ní bá àwọn tó bá wá rí ọtí nílẹ̀ rẹ̀ ìsìláàmù ti kiri ó gbà láì pé mo lè dé ìwọ̀nba tó ti kiri tí tẹ́mi so àwọn èyí tó wá jẹ́ pé ẹ̀tọ́ ni fún wa pé a rí kájẹ láìsí ni kájẹ ìwà àti gbogbo àwọn oúnjẹ táwọn ẹjẹ wọn àbáwọn nǹkan mímu míì náà tó yàtọ̀ sọ́tí lómi ni gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ sọ ọ́ di èèwọ̀ fúnra wa àyàfi ìdíjẹ́ ilé àbá sọ ọ́ léèwọ̀ fún wa lápèjú ẹni ní lọ́sàn-án ọ̀gá àgbàdo wà lọ́sàn-án bá rẹ̀ ní báyìí ó ti dèwọ̀ fún kálukú ká jẹ gbogbo oúnjẹ táwọn ẹjẹ tẹ́lẹ̀ lọ́dún onye ìtọ́tọ́ kọ́ ní ndị ṣe fúnra rẹ̀ oúnjẹ ìwé ṣe ìwò fúnra rẹ̀ àmọ́ àsìkò tá a wà yí mba fẹ́ lọ́kọ́ àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ tó tún jẹ́ àlébí rẹ̀ látara pé kìnìún látara kó jẹ onígbà tí fún yà pé kó o jẹ nígbà báyìí قل لا أجد فيما أوحي إلي قل لا أجد فيما أوحي إلي ما حرم عليكم آية القرآن sọ fún wa pé nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ṣe lé tó ìyàtọ̀ tó sọ̀kalẹ̀ fún wa tó ṣe fún wa lásìkí ó ní kò sí kankan tó jẹ́ eh, èèwọ̀ fún wa àyàfi tí Allah subhanahu wa ta'ala bá ṣàlàyé rẹ̀ fún wa. قل من حرم زينة الله kí ni sáyẹ́ ibi ń ṣe kí ni ń sọ àwọn kan

kéyìn òfin nǹkan yẹn náà lẹ́ ó ti kó sínú pé ṣẹ̀rí àtàlọ́dẹ òfin lẹ́ nítorí pé àkùrá ń sọpa pé wà láti kú bí àìjí kún ìlà ìlà títà àlùkà ó ní ẹ má fi ọwọ́ ara yín ẹ má fọwọ́ ara yín kóra yín lọ síbi inú ìparun tó kó pàlùpà yín ìbòmí wà wà láti kú àfúsàkùn ó ní ẹ má mọ ọmọ ẹ má pa ẹ má para yín gbogbo tí bàtí bá kó ní abáyà tí ó kó ní bàbá ìníyà ìsìlámù fẹ́ ká sí ní ó fẹ́ ká jìnà sí i tí yóò bá wá jìnà sí nǹkan bá bẹ́ẹ̀ lápòjú rẹ̀ tí wọ́n ní wọ́n jẹ ṣúgà bá tí ṣúgà yóò kó palára bọ̀ wọ́n wá ní ah, ó máa jẹ ìyẹn wá ń jẹ ṣúgà tó wá kó báyìí jí kéde èèyàn máa ń lọ kó nǹkan nǹkan tó fún yàn tí wọ́n ní ká má jẹ bẹ́ẹ̀ nǹkan tòkòkòrò àwọn kan sábà ní káwá jìnà sí ìláwọ̀ kan orò nílé ní àgbègbòrò àwọn sábà yìí ẹni tí máa tún wá ń ṣe tí máa tún wá ń kó sínú gbogbo àwọn sábà àwọn ajẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ kò sí kí ni kò wọnú ìsìlámù pátápátá yìí so òun náà ní àyà ìsọpá pé wàyíta àkíyèsí àdáhùn ámìnú kama ámàlà náà ìpè ẹ̀yin náà ẹ ṣe ìsìlámù yìí báwọn sàbẹ̀ ti ṣe ìsìlámù wa àwọn sàbẹ̀ àti náà ṣe tí wọ́n ṣe lóró wọ́n ní tí wọ́n ṣe lẹ́bọ wọ́n ní tí wọ́n ṣe ní ìkàdílé láwọn kẹ́rìkìrìkì àwọn àti islam ti dé islam ti bá lọ wọn ju gbogbo ẹ lẹ́ẹ̀kọ́ wẹ̀ ọlù ánù mírù ká máa àmàlà tó bàá àwọn náà sọ yìí tẹ́bá tí wà sọ pé ẹ̀yìn náà ṣe islam ẹ̀ tún dédé ọlù ánù mírù ká máa àmàlà tó bàá ìdí ògbà jáde lẹ́nu ẹ pé ánù mírù ẹgbẹ́ káwa náà ṣe kíni ẹgbẹ́ káwa náà gba islam ẹgbẹ́ káwa náà ṣe ká nígbàgbọ́ tàbá àmàlà tó bàá gẹ́gẹ́ bí àwọn jẹ́mù tẹ̀bí gẹ́gẹ́ bí àwọn èdè yìí àwọn òkùnrin gẹ́mọ́tẹ́ láwọn gba ìsìláàmù bọ́ yàní wọ́n nípa àtàwọn tàbí àlẹ́yìn so láyà yìí àwọn onímọ̀ sọ fún wa pé yóò máa tẹ lórí gbogbo ẹni tí bá ń takò ẹ̀sìn ní fídíòfídíò bí àti àmà nítorí pé àwọn tí bá ń takò ẹ̀sìn àwọn tó bá dúró lórí ẹ̀sìn wọ́n mọ̀ fún àwọn ẹ̀sùn oríṣiríṣi àwọn nígbà tí ò jẹ́ tiwọn ẹwà lẹ́yìn sọ̀rọ̀ wà wà á ìgbà míì wọ́n sọ pé wọ́n ní wèrè nìyí so nítorí pé kí ni ìtẹ̀m̀pìl láti gbé káwọn yẹn bá sá fún pé á àtẹ̀wá ti pè náà wéré ní ẹmọ́ lọ́dọ̀ rẹ o so àwọn ọmọ wa sá fún ìfẹ́ pọ̀ sí mi ìgbà míì wọ́n pè ní káàdì wọ́n pè ànábì ní kínákó kọ̀rẹ̀ àdìpá wọ́n ní òkú dára ànábì sallallahu alaihi wasallam nígbà mi èyí ti ti ìgbà míì wọ́n á pè lákọrin wọ́n ń ṣá ẹ̀rù so síbẹ̀síbẹ̀ náà àwọn sùhánà wọ́n sàárá àwọn tí ó fẹ́ tí wọ́n mọ̀nà wọ́n mọ̀nà látara àmẹ́rí sọ̀rọ̀ wà ní ọ̀sán náà so eléyìí ti báyìí pé àkágbà ìsáàmù sábà wọn àtùbàrá àwọn tó wọ́n jẹ́ dìdìrì àwọn akọ̀dà wọ́n ti gba ìsìláàmù ẹgbẹ́ káwa ló dàbí sí wọn ìsìláàmù mùnàfíkì tí wọ́n mọ̀ fún wọn ni tọ́mà sọ fún pé ẹsẹ̀ ilẹ̀ dúró dédé sí ìsìláàmù kùránì wá sọ fún wa pé àlà ìnàmù hùmù ìpèsè bá wò dáadáa àwọn tá à ń wí àwọn dandan ní dèdè o àwọn dandan ní òkòlú àwọn dandan ní òní làákàyè wọ̀ láàkì láàyà àdàmú ṣùgbọ́n òun ò mọ́ni tó ẹ̀ tó bá ní màdébẹ̀ ni wọ́n mọ̀ fún àwọn dandan fúnra àwọn àwọn dandan fúnra àwọn ní dèdè ọ̀nà olóńgbà jẹ́ dèdè wọ́n sọ fún wa pé tí wọ́n àwọn mùsùlùmí ẹ̀ tí lọ́dọ̀ àwọn kèbèrè ẹ wà láàrin méjì sọlá ṣe ọ̀yẹ́ kó yé wọn sọ fún àwọn ọ̀gá làwọn òṣèkìrì àwọn ọ̀gá làwọn ògbọ́n àwọn mùsùlùmí ti báyìí wọ́n dá àwọn ọ̀làwùn jọ pé mùsùlùmí làwọn eléyìí àwọn kẹfẹ́ yìí náà dúró tàbí gbé kẹfẹ́ yìí làwà tó tí wọ́n sì dìde ogun tánàbí tó bàbá nàbí jago ẹ̀yìn náà wá dúró ẹ̀ ní sọ̀pọ̀tì ànábì lórí àwọn kẹfẹ́ yìí ẹ̀ sì ní sọ̀pọ̀tì àwọn kẹfẹ́ yìí lórí àwọn lórí lórí ànábì sọ̀pọ̀ àwọn àlùsọ̀lá ẹ̀ máa wá káàkiri láàrin àbíjà ọlọ́dà àwọn eléyìí ah, àwọn pẹ̀lú yìí ọlọ́dà àwọn eléyìí àwọn pẹ̀lú yìí wọn ò fẹ́ tẹ̀lé kẹta so eléyìí ti láyé àpèjúwe rẹ̀ náà yóò ti máa lọ títà kí àmọ̀ fi dénú ẹ àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n wà pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n bá wà pẹ̀lú wọn wọ́n ní àwọn wà pẹ̀lú yín àjọ ń tẹ̀lé súnà àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ láti àbúrò àwọn olóde ẹ̀mí wàlá ìròdó ni wọ́n là wọ́n àrí bẹ́ẹ̀ àwùjọ wa ẹ̀kọ́ tẹ̀lé ni tòtọ́mọ́ tí wọ́n dọ́dọ̀ àwọn ẹlòmíì náà láwọn tí wọ́n ń ta kó súnà àlẹ́ sọ̀rọ̀ láwọn àrẹ òkúta wọ́n tọ̀tọ̀ tọ̀tọ̀ pé ẹ̀mẹ́ta wọn lóhùn ní àwọn ìwádìí lọ́kùsọ̀ náà lọ́sọ̀ káàkiri tò kò séwu kò sẹ́yẹ sọ̀rọ̀ ilé náà ní tìbáyìí wọ́n àwọn báwọn ní tìbáyìí ìṣe tí wọ́n burú ó burú jẹ́ èso ti kèfèrí lọ láwọn tó máa láwọn ọ̀rẹ́ bí kìí iná ìlànà fún akọ́kọ́ aláàrán pé nítorí ẹ̀rọ lọ́sùn hánà ó tààrà ló jẹ́ kí ìyá tí wọ́n náà tó ṣe kíni kí àwọn tó peléke ìyá wọn sẹ́jà ìyá tó ṣe lọ́jọ́ ìlà ìyáma nítorí pé ìsàlẹ̀ ìsàlẹ̀ náà òun àwọn tó wọ́n tó wájú ìlà ìyáma sọ̀kọ́dà wọ́n bẹ̀rẹ̀ mọ́ sàbánà tó kọ́dà káwọn ló ṣe kèfèrí gan pọ́nbélé kò bá yá ìdí wọn fi lọ́kọ̀dà wọn lọ sí wọn tẹ́lẹ̀ iná jáà náà tó wájú àlùkìyáma so eléyìí àwọn onímọ̀ tó fún wa pé àgbàbàbù ìyàlẹ́ òpóló kéèyàn jẹ́ tètè rí inú àwọn ọ̀sán tó jẹ́ pé kíni mílẹ̀ tó mú àlùfààlùwìyà inú àwọn ọ̀sán àlè kojú rí ni erípa rẹ̀ láàmà rí bẹ́ẹ̀ bá jẹ́ tètè rí ni ìdí jẹ́ tètè láàrin láàrin rí àmọ́ erípa rẹ̀ ń kó náà láti fi ni ákàmọ́ erípa rẹ̀ pé bẹ́ẹ̀ kò sí nọ́mbà báwọn yẹn tètè ṣùgbọ́n ní náà ló pa pé pé níbí Allah subhanahu wa ta'ala ló fi lo kíni ló fi lo wàláàkì láàyè àdàmú wọn ò mà nítorí pé mímọ̀ nǹkan ìgbà tí ìmọ̀ ìgbésẹ̀ tá a máa fojú rí a máa rí orí gba ìmọ̀ so eléyìí òun ni nínú balagatul Qur'an nínú ìdáláha al-Qur'an al-Qur'an bá gbọ́rọ̀ kalẹ̀ èdè tó bá ṣe dé gbọ́dọ̀ tó bá ṣe déédé ọ̀rọ̀ kọ̀ọ̀kan òun náà ni olùkọ́rọ̀ kọ̀ọ̀kan àtàkùn alẹ́bẹ̀rẹ̀ súra iná ti pé Allah subhanahu wa ta'ala lọ dáhàrọ̀ ìbàmí pé lọ́dọ̀ lábáwá ìyàtọ̀ wà láàrin àwọ̀ ìbú òṣìṣẹ́ yàtọ̀ láàrin àwa ní Yorùbá àmọ́tò pẹ̀lú iyèméjì iyèméjì iyèméjì àmọ́ lábáwá iyèméjì tẹ́ ẹ máa ń ṣe tí ọkàn yóò tún ba ẹ̀ lérí iyèméjì pé ẹ̀ẹ́dẹ́gun wá báyìí gẹ́gẹ́ ń ṣe iyèméjì òun náà lábáwá ń pèlè àwọ̀ yìí àmọ́ iyèméjì lásán tí o ti pé ọkàn yóò ti wá ẹ̀ẹ́sà ṣe iyèméjì ni òun ń pèlè àṣà so èdè lábáwá àwọn ọmọdé kí ni àwọn ní àwọn ọ̀tún méjìlélítì fún gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan òun náà ló pa ló jẹ́ pé kò sí èdè kan láyé tó dàbí èdè lábáwá nínú èdè ìdí Yorùbá bá sàlàyé pẹ̀lú tí ó fi sẹ́ńtẹ̀ǹsì ẹ̀yọ̀ kan sàlàyé lábáwá lè ní gbólóhùn ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ sọ ẹ̀wọ̀n ní èdè lábáwá ní èdè lábáwá nìyí lábáwá ní kátà ń pè ní àfíì lábáwá ní kátà ń pè ní àfíì àwọn ọ̀dọ̀ Yorùbá Yorùbá sọ pé ògùn náà ni tò tí lábáwá sọ pé àfíì ògùn ìwòsàn ara sí Yorùbá lálàáfíà nígbà yá kéèyàn fún ni àbí kéèyàn olóògùn kó ni kò lábá pè ní kí ni ẹni báwọn kíni ó ti di òògùn kan bí ó ti di idá ẹ̀yìn ti òbí òògùn mi kéèyàn ti kẹ́rẹ́ sára mi kéèyàn tó pàrọ̀ má di orú àwọn ẹ̀yìn ti ó dá wàhálà ó dá wàhálà púpọ̀ láti kíni láti sọ ìtumọ̀ àwọn nǹkan míì nínú èdè Lárúbáwá inú ẹ̀ náà ní gbólóhùn àtàwádùn tí Lárúbáwá lo gbólóhùn àtàwádùn yóò bá òní ìmọ̀ mí fún tí yóò bá lè pè é kójú kí ni lọ tó ju ìtẹríba lọ yóò bá wà ní ìdí jẹ́ ìtẹríba òun àti kékeré òun àti kájọ balẹ̀ fún yàn ìdí jẹ́ ìtẹríba òun àti ká múlẹ̀ fún yàn ìdí jẹ́ ìtẹríba òun àti ká rúkú tàwábẹ́ fún yàn ìdí jẹ́ ìtẹríba òun àti ká tẹ ọrùn bàbá yìí tàwábẹ́ fún yàn ìdí jẹ́ ìtẹríba òbá lọ́rọ̀ Yorùbá bẹ́ẹ̀ ni sílábáwá ti pẹ̀lú ìtẹríba àtàwà àdúró ọ̀tọ̀ ní sílábá ìdílé bá ń pè ní owó ìtàn wọn kàkùjọ yìí ti báyìí kákúnlẹ̀ fún yẹn ní ti àlùkò òkú nílá bá ń pè kájọ̀ balẹ̀ fún yẹn àlèyìn sọ́ọ̀nù nílá bá ń pè káńtẹ́ kọ̀kọ̀rọ̀ fún yẹn àlèyìn iná ònílá bá ń pè káwọn sọ̀rọ̀ báyìí àlèyìn máa ònílá bá ń pè lábáwá ní ọkọ̀ ọ̀kan tó so gbọ́ ọ̀rọ̀ eléyìí ìdílé bá ń pè ní àtàwádùn lọ́dọ̀ díẹ̀ òun náà ní kí o ti kéde kéèyàn ó gba òdodo tàbí kéèyàn ó gba òdodo lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lè sòdodo fún wọ́n àti wá jẹ́ ọmọ kékeré ọmọ tí yẹn bínú ni ó sòrò fún yàn kéèyàn ó gbà òun náà ti lára fi dà sàwà rẹ̀ sòwò náà ló bá ti pé àníwò yàtàbí sọ̀rọ̀ àrẹ òsánlá ṣe yàtì ànábì sáànà ìsàwà rẹ̀ ànábì mùsàwádìí ni ànábì ó ní ìtẹríba àmọ́ ìwọ́ pè ní ìtẹríba dá àwọn ọmọ ní ìtẹríba so bí o bá lọ́ka sí kí ni ká fi ara ṣe nǹkan tán pè ní ìtẹríba so bẹ́ẹ̀ ni òṣèlè yìí ní òṣèlè àìsílámù kò sínú kíkì ìsìláàmù káàkiri àwọn káwá dọ̀bálẹ̀ káàkiri àwọn káwá rúkú káàkiri àwọn káwá ti ọ̀rọ̀ báyìí kò sínú kíkì ìsìláàmù kíkì ìsìláàmù náà gbé láti àtẹ̀sí wọ̀dílé wọ̀lùsọ̀fà kásálámà síra wa láti bàrà wà lọ. tó ìsìláàmù ń sako kẹ́nì kó wá fẹ́ kẹ́nì kan kó wá ti ọ̀rọ̀ báyìí tíjú bí wá débi tó nínú ìyẹpẹrẹ ara ẹni àti gbọ́dọ̀ yẹpẹrẹ ara fún ẹ̀dẹ̀ kankan àbábá subhanahu wa ta'ala àtẹ̀sẹ̀ lórí ọ̀dà ló bá lójẹ́ pé kí ni àti Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ká wá lásòkè bá a lè rò bá a ga tó bá a lè rò bá a gbẹ̀mí Allah subhanahu wa ta'ala láti bá a fi yẹpẹrẹ ara wa fún so àbíta àti lọ ní pé lágbáwá ó ní àwọn eríṣiríṣi gbólóhùn tí máa ń lò fún àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ òfin ní ìdàrú àmọ́láta pé kò sí nínú àwọn èdè míì àní máa ń tí máa fẹ́ da nǹkan fún àwọn ó tẹ̀síwájú ní ayé ẹlẹ́kẹ̀ ẹ̀dìlá ó ní ó fẹ́ ti máa ṣe láwọn táà sọ yìí láwọn ọmọ náà fi dì tán bá pàdé àwọn tí wọ́n jẹ́ múmi ní àwọn èyí wà pẹ̀lú àwọn mìíràn lóòótọ́ ọ̀fẹ́ bá ti fúnra síwájú fọ́nà àwọn ìjọba kírun ni tò tán wọ́n bẹ̀rẹ̀ kírun ó ṣe kí ni ó kírun pẹ̀lú pàtàkùn náà èdè bá wọ́n kírun pẹ̀lú òdòròjú tán bá ti kírun lọ́wọ́ ẹni wọ́n ti délẹ̀ tán ẹni wọ́n tàbí wọn bá wá wọ́n tàbí ìdè ìfọ́n àwọn ọ̀láyẹ̀ tó ń lọ ha ìlà wọ́n kàrà ṣe tọ́mọ bá pàdé àwọn obìnrin ọlú àmàlà wọ́n ni ààbò ní kàtàrà ní ọ̀rọ̀ ìyá ní ìtumọ̀ náà pé à ìmánu náà mítù ìmánu náà yàtí lẹ́yìn náà ti gbàgbọ́ ohun tí ò sí èméjì nínú nígbàgbọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti gbàgbọ́ bẹ́ẹ̀ ni ọdún pa wàyíta àbọ́lọ̀wò ìlà àṣàyà àdéhìn ìhìn tọ́mọ máa dọ́dọ̀ àwọn ṣètáni wọn àwọn ògbóntarìdì wọn ṣàdéhìn bí ìyáhùn ṣètọ́ni kò túmọ̀ ṣètọ́ni gangan láwọn sí ìdílé ìgbẹ́ àlẹ́ ìlànà tó gbà so wọ́n ní gbogbo àwọn tó bá ti burú àwọn tó bá ti ya gbogbo ìdàtí tó bá ti ya ìrèlè gan nínú gbogbo ìran kọ̀ọ̀kan òun náà ni wọ́n máa ń pè ní ṣèkọ́nù náà ló wà tó pé àwọn ìṣọ̀lá wa lọ́sọ́lá sọ pé àtẹ́bùl àtùwá ṣèkọ́nù ọ̀kà bàbára àlẹ́bí ni ajá dúdú jẹ́ rí wọn àlẹ́bí ni ṣèkọ́nù ni nítorí pé àwọn tó máa ń dúró yàtọ̀ nínú àwọn ajá àlẹ́bí ni ṣèkọ́nù so ẹni tó bá burú náà nínú àwọn èèyàn tó bá yíya ìbàdàn nínú àwọn èèyàn wọ́n máa pè ní kíni wọ́n máa pè ní ṣèkọ́nù àbẹ́ni tí máa ń lé di wàhálà tí máa ń nídìí ìdílé tí máa ń nídìí ogun ní àwùjọ kọ̀ọ̀kan wọ́n máa pè é kíni wọ́n máa pè é ṣe ìkọ́nù nítorí pé kíni ìròyìn ìkọ́nù ìjẹ́ lára rẹ̀ tó gbé ìka ní ìfẹ́ ìgbà yìí ó yarí yàrá ó sì kọ́ àti àwọn ọ̀sán àgbẹ̀ wọn tààrà ó náà ló fi dẹ́ni ẹ̀kọ́ ó náà ló fi dẹ́ni ìgbé òpè tó bá ti wá nírú wà báwọn lọ́wọ́ tábà ti rí sílẹ̀sì ẹ̀ báwọn sílẹ̀sì ìlú kan báwọn lára rẹ̀ wọ́n máa rí báàgì méjì ní eléyìí وإذا خلوا إلى شياطينهم أي وإذا رجعوا إلى شياطينهم tọ́mọ́ máa tẹ́ padà tọ́mọ́ lọ́dọ̀ àwọn kèfèrí àwọn òkú òkàrí nínú àwọn kèfèrí àwọn èèyàn bí wọn ọdún ìnà ma'akum wọ́n máa tún fẹ́ fọ́kà balẹ̀ ìnà ma'akum àwọn àwọn pẹ̀lú àti torí jẹ́ ìgbà táwọn tí kan kí wọlé ẹ̀kẹ́ nígbà tí báyìí wọn èmi kan tẹ̀ wọ́n lè àbí torí jẹ́ ìgbà tí wọ́n mọ́ sáájú ẹ̀kẹ́ ẹ̀rọ ó sọ pé inna ma'akum à ń bẹ pẹ̀lú yín innama nahnu mustahzi'un àwọn kan tí wọ́n ti ẹ̀rù èmi náà mú wọn sílẹ̀ nípa pẹ̀lú ẹ̀jẹ̀ ní ìlú wọn ẹ̀rùmí lọ́wọ́ tó láwùjọ ká àbí inú kòtò mítẹ́ tó lókè ẹ̀rù fẹ́mi ṣe súnmọ̀ ẹ̀mí àtẹ̀mí náà ń ṣe mú wọn sílẹ̀ nípa àbí inú kòtò mítẹ́ pé àtẹ̀mí ẹ̀rù ṣe súnmọ̀ o láì lè fi fi wọn ṣe fídíò ọ̀rẹ́ sára báyìí yóò so ilé ìdè wọn yóò mọ̀ tó pé àwọn ah, fi wọ́n sí ẹ̀yẹ́ rẹ̀ yẹ̀yẹ́ lè lòun sí ọdún iná iná máa kù wọ́n mọ̀ sọ pé ah, à ń bẹ pẹ̀lú yóò ẹ̀mẹ́ta wọn lóhùn iná máa náà mọ̀ sàrẹ̀ yóò sí

so ẹ̀rú máa ń bà wọ́n láti wá ní ìsọ̀rọ̀ òkúsọ̀rọ̀ tó máa pé yá ìjàmú na kún la sọ ìhàbí náà rẹ̀ yìí ẹ̀rú ọkàn pé balẹ̀ tọ́wọ́ ti sọ pé àyà kan lẹ́sọ̀ọ́ eh, kàlẹ́ báyìí ẹ̀rú máa bá ń pé àbí àti ìwà ló fẹ́ tú ni sábà tó jẹ́ kàdé ní kẹta ìlẹ́nu báyìí dé ẹ̀rú eh, wá ó yẹ mẹ́ta wọn ló mùsùlùmí ni ẹni bá wọn ti òbí ẹ̀jẹ̀ ni wọ́n so nígbà tó sọ pé wọ́n pe àwọn mùsùlùmí láti wọ́n ní tùbàhà tí wọ́n ní dìdì ni wọ́n àwọn kùránì ẹ̀ mẹ́ta wọn lóhùn àwọn gangan lòpònú àwọn gangan ní dìdì àwọn náà ní ògbọ́n ó tún dé bí wọ́n náà fi wọ́n ti ẹ̀yẹ́ ni àwọn subhanahu wa ta'ala sọ pé Allahu yastahzi'u bihim ẹ mọ́ ẹ̀sà fi wọ́n lẹ̀ mọ́ ti Allah subhanahu wa ta'ala gan náà ń pa àwọn náà ti ẹ̀yẹ́ ọ̀nà wọn nígbà nígbà fi wọ́n ti ẹ̀yẹ́ wọ̀yẹ̀mú dùn fi tòkìyà ni ó kà lọ́wọ́ lára ni ó fi wọ́n lẹ̀ pé ẹ máa tẹ̀lé àwọn síra ẹ máa síra àwọn yìí ẹ máa jẹ ẹ máa mu nínú bàjẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ nínú bàjẹ́ wọ́n ti tún rí lọ́tún rọ́wọ́ mú àwọn tí ń balẹ̀ jẹ́ ẹ máa ah, ah, ọlọ́mọ yàtí tí ọlọ́run subhanahu wa ta'ala bá fẹ́ràn tó bá jẹ́ pé ó ti parí ìyá rẹ̀ pé ńláṣẹ́ lè yóò jẹ́yà àwọn ní máa ń serú nǹkan bá fún àbẹ́ni tó bá fẹ́ràn dáadáa yóò mọ̀ pàdánwò kàn àdánwò yẹn tó mọ̀ wá pa yóò mọ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìjà fún yóò mọ̀ wá pa padà tó bá ti pé ó lálàáfíà tó bá fi hàn láàrẹ̀ rẹ̀ bá rí jẹ nígbà tó tún àìní jẹun yóò tún yóò ronú pé ee ọmọ ẹ̀kọ́ máa dúpẹ́ pàmò ìlú àrùn ọ̀gá rẹ̀ àmì tó jẹ́ pé ní ìtàbùrú tó ti bílẹ̀ ìtàbùrú gbogbo nǹkan rẹ̀ á sì kì rẹ̀ lọ déédéé ọmọ yòókù òun náà sàárẹ̀ ń kọ́lé ń ṣe gbogbo dáadáa táwọn èèyàn máa ń ṣe láyé níṣe ṣèdájọ́ ọmọ wa gbé sí lọ́kàn pé àti gbogbo tó ń ṣe iná ló dáa tó wáyé bá aláburú ni wọ́n ní ṣe yóò máa wá ní ṣe ní yìí gbogbo ní máa rí báyìí ṣe nípa ìgbà pé ìwà fún ìlú a máa ṣe lọ ìdánù máa ṣe kí ni yóò máa wá tàn so Allah subhanahu wa ta'ala ní ó ní Allahu yasta'dhiru bi Allah subhanahu wa ta'ala ga yasta'dhiru bi mi pé òun ga Allah subhanahu wa ta'ala náà kí n fi wọ́n ti ẹ̀yẹ àwọn ẹ̀sẹ̀ sí mi wọ́n ní yasta'dhiru bi yẹn kí yá yá yìí wọ́n ẹni pé tó jẹ́ pé inú èdè lábáwá wọ́n máa ń fi orúkọ wọ́n fi ẹ̀sán ẹ̀sán tó yóò gbà wọ́n máa fi tẹ́kí ni wọ́n máa ìfá àti gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ ní ẹ̀bá sí òun náà lábá fi mú orin kan fún wa pé lábáwó sọ pé àlá láyé ní àlá àhàrin ipe ẹsẹ̀ tí ẹ o láyé ní àlá àhàrin àléyàn ẹnì kò wùwà jáì tiwa ẹnì kò wùwà ògùn tiwa wọ́n ní pàdánì ara fọ́wọ́ pàjáde di àdínà àwọn àwọn wá ń wa òwò tó ti di ẹ̀rọ làwọn àwọn òwò so pàdánì ara tó lò ní ìwò nǹkan tó sọ nídìí lábáwò ní túbú ní òmùgọ̀ láíláí nítorí pé lábáwò ní ibi àgọ̀ sọ́dọ̀ ara rẹ̀ ẹ̀ á bí àpò bí òmùgọ̀ bá wúwo òmùgọ̀ rẹ̀ níwọ̀n àti kí ni ìtumọ̀ ẹ̀ náà ni pé ìwà akọ lẹ́kọ̀ọ́ ìdílábà pàdé òmù wàlẹ́dí alá ọkọ̀ jáde di àdínà pé èmi wà sí kí ni èmi wà ń kọ́ ní ẹ̀kọ́ tó máa ń wò wò sí mi àmọ́ tó lábá lo gbólóhùn na jihal gbólóhùn òǹbọ̀tẹ́ni ẹ̀wù òun náà lábá wá lò àmọ́ òun ní túbẹ̀ pé irú ẹ̀ náà ni tó wá nínú àyà yìí níbi ọlọ́run yóò sàádé òwe Allah subhanahu wa wọ́n wọn yóò fi ń yóò gbà yóò pẹ̀sán lọ́wọ́ wọn yóò sì fìyà rẹ̀ yóò fìyà rẹ̀ jẹ wọn wọ̀yẹ̀ mú tó ń fi òkèyà nìyẹn yà àmàmùn yóò wá fún wọn ní sójú ọrẹ yóò fi wọn lẹ̀ fà á yóò lọ wọn lára fi òkèyà nìyẹn níbi ìgbẹ́rù mọ́ni wọn níbi ìkọjá àlà wọn gbogbo tó bá ti kọjá àlà ẹ́ kó lùmọ̀ sàjáwọ̀ gbogbo tó bá ti kọjá àlà tó ti kọjá àlà tá a là kalẹ̀ fún àwọn tó ti ní ẹ̀dùn ti kọjá àlà òun náà ni Allah subhanahu wa ta'ala fi ròyìn fìràwù pé innahu tagha pé fìràwù náà tẹ́lẹ̀ ìhun ó tọ̀ wá ti àdúgbò ẹ̀ náà pé ogun bí ló kọjá ewé nítorí pé kí ni ó pe ààrẹ ní Allah subhanahu wa ta'ala ó ní àná rọ̀ kòkó ẹ̀yìn tó bá sọ pé ana rabbukum báwo tó bá sọ pé ana rabbukumul aali tó bá ní èmi ọba yín tó ga kò bá tún tẹ́fẹ́ fún fìlà ọ̀rọ̀ nítorí pé àwọn alágbára lẹ̀ rí wọn gbólóhùn rọ́bù wọn máa ń lò fún ẹni tí bá ń tẹ́lẹ̀ ẹni tí bá ń bójú tó yàn ẹni tí bá ń tọ́jú yàn tí fún yàn jẹ tí fún yàn fún yàn nínú òun náà ló mọ̀ wípé bá lè lé ní kíni rọ́bù lè máa dì ẹni tí lè kíni àwọn àwọn àlè

ogun gire kọjá ewé so látàrí eléyìí oní Allah subhanahu wa ta'ala pé wàyàmúdù wàyàmúdù fi ṣùgbọ́n àrí Allah subhanahu wa ta'ala yóò fún wọn ní súnjọ́ rẹ̀ yóò fi yóò fún wọn lálàáfíà àtẹ̀mí gúgùn fi ṣùgbọ́n àrí ní bíkiri ní bí ìgbẹ́rù pẹ̀lú wọn yá àmàwùn lẹ́yìn tí wọ́n ti kí ni lẹ́yìn tí wọ́n ti fọ́nú tí wọ́n ti fọ́ra àlẹ́ àmàwùn nínú èdè lábáwá òun náà ní kí ni òun náà ní kí ọkàn yẹn bá ti kí ni tọ́kàn bá ti kọ́ gẹ́gẹ́ bí ojú àlámà ìdáyé wàlámà wú lèlfàlù tí ojú bá fọ́ wọ́n sọ pé kí ni olámà lábá máa lo àlùkíni fún àlámà ojú fífọ́ àmọ́ tó máa lo ní àlámà wú ọmọ ti fọ́nù ojú tó yìnbọn bá fọ́ tọ́mọ ò bá fọ́ yàrá ìyẹn lè máa yọ̀ máa pé kòtí ayé ọ̀rọ̀ yóò ti máa jẹ́ mùsùlùmí àìmọye àwọn ìlú ìjọba wọn tẹ̀lé lápọ́jú ìbẹ̀ náà sábẹ́ àdáni ṣe pé wọ́n kọ́ wọ́n padà kó padà yìí nàmá ẹgbẹ̀yà ìgbẹ̀yà yìí wọn yìí ti dìgbà kúrò ọlá wọn gẹ́gẹ́ bí Abdullahi kàbá òbí ọ̀gbà wà ní gẹ́gẹ́ bí nínú àbúkú tẹ̀lé wọn tó tó pọ́ọ́lé wọn gẹ́gẹ́ bí yíṣọ kẹsì imam Bukhari so imam Bukhari náà níbẹ̀ níbẹ̀ ẹgbẹ́ tí ayé wọn wọ́n sì bàtà sí òkọ́kọ́ nínà ó tún yá ọkọ̀ padà nínà so gẹ́gẹ́ náà tẹ́ bá wá ń sọ ọgbọ́n káwọn ẹ̀mà láwọn afá mi àwọn afá ńláńlá afá ńláńlá jẹ́kọ̀ wá nínú báàgì tó tí ní òkú báàgì ikú àfá àgbà ní níta òní àfá gbogbo àfá ní gbogbo àgbáyé tẹ̀wé sábà ń sọ̀rọ̀ ẹ̀sìn wọn ni á ẹ̀rọ bẹ́ẹ̀ lọ ṣe gbọ̀ngbà bàbá yìí ti fọ́ lórí ìsìn kò sí ọmọ ogun ọdún àbáwọn olùkó tó pọ̀ gbogbo ọdún títí bàbá buhari mú ọdẹ lùgbẹ́sẹ̀ ayé wọn yìí wò sí kíni kò ní ìgbàgbọ́ nítorí pé kíni nítorí pé ọkà wò fọ́ wọn ò fọ́ ọkà ẹlòmíì ọkà rẹ̀ fọ́ ojú oyún náà kékeré báyìí àmọ́ kàlẹ́ ti bàjẹ́ ọkà rẹ̀ ti dìgbẹ̀ta irú eléyìí ní ìyá ni ó wà nínú kíni ó wà nínú kòtò yá àná yá àmọ́ wú sí kòtò yá ni torí eléyìí ti báyìí ìyá ni ó fọ́

ọ̀sọ̀pọ̀nà ọ̀rọ̀ ṣe wọ́n ní pàdánù àdásùrù máa lókè òbí nígbà tí wọ́n gbàgbé ìtààfi ọ̀rọ̀ ìrántí ìtààfi òbí ìtààfi òṣì ìtààfi òṣì ẹ̀sìn wọn ìrántí ìtààfi ó fún wa nígbà tí wọ́n gbàgbé rẹ̀ pàdánù àlẹ́yìn àgọ́ àbàkò lè ṣe ẹ̀wọ̀n ní tí ọlọ́run bá lọ́dọ̀ abá fẹ́ bí àjẹyàn ọ̀rọ̀ tó tún bí àjẹyàn ọ̀nà ara ni nígbà tí wọ́n ṣe tí ò tọ́ lélẹ̀ pàdánù àlẹ́hùn àgọ́ àbàkò lè ṣe àwa sílẹ̀ gbogbo àti àtẹ gbogbo nǹkan lẹ̀ fún wa wọ́n bá ti tọ́wọ́ ti sòwò ni wọ́n ń jèrè bá ti bí ma ti òun náà ni wọ́n rẹ̀ sí ni dúkìá wọn pọ̀ ní gbogbo ẹ̀kọ́ lọ́dọ̀ tí wọ́n máa rò kí ni wọn ò bí á ah, ìdẹ̀kùn ló dé bá wọn àwọn sùkánà wọn tààrà ní àtà ìlà àfáàlẹ̀ tó wúkì máa hó tù tòdí tó bí á rí kí ni inú wọn máa wá dùn wọn wá dùnú wọn wá yọ pẹ̀lú ọmọ tí àwọn sùkánà wọn tààrà fún wa àbàdáhùn bàtàkà pé àwọn sùkánà wọn tààrà wọn ti kí ni wọn wá gbá wọn lójijì nígbà tí wọn ò tẹ́lẹ̀ so eléyìí ìdíláàbù yìí yàrá mùsùlùmí ó wọ̀rọ̀ máa sọ́ra fún ní gbogbo gbà nígbà tí ọlọ́run hàn wọ́n tààrà bá tẹ̀lé ra wa pé ìdíláàbù owó tó bá ń lé lọ́wọ́ rẹ̀ tó owó tó bá ń wá tó orí ní gbogbo gbà owó tó bá fẹ́ ṣe tó orí ṣe lásìkò ó yẹ kí ọ̀tún máa ronú ẹ̀dìbà rẹ̀ bí ronú tó gbé rúkọ láì fi máa jẹ́ ìdíláàbù sòrò ẹni báwọn ti wọ́pọ̀ ọmọ dúpẹ́ fún àwọn ọ̀hánà wọn tààrà ní gbogbo gbà ó ti máa rántí àwọn tí ò ní ó ti máa sàánú wọn. nítorí pé ẹni tẹ̀lẹ̀ sí ìdánù náà sí ìdánimọ̀ wọn sọ fún pé kó máa rò lọ́kàn rẹ̀ pé ìnáwó òdìdùhù àlà ẹ̀mí ẹ̀jì ibi wàhálà wa wàhálà wa ta ṣe àbí wàhálà ta ṣe owó lọ́mọ yìí báyìí fún wa ẹ̀mí máa rò lọ́kàn rẹ̀ pé àbí wàhálà tó ń ṣe ta pé ẹmọ ẹmọ tá a máa sáàbù lọ ìdá àwọn sáàbù lọ láti lọ lè kọjá wa ẹlòmí ìfẹ́ ní sáàbù lọ tó ìbá lọ tó lè kọjá wa bẹ́ẹ̀ tí ó sì ní yá tí ó sì ní rí nǹkan bẹ́ẹ̀ ẹlòmí ìfẹ́ ní ti wàhálà lọ́sàn-án lóru wáyé wàhálà tẹ́ ẹ máa máa ń ṣe ni ẹ̀mí máa rí náà kó pọ̀ kò sẹ́ni tó yẹ kó rí kò yẹ kó tó yẹ kó rí nǹkan tó àwọn abẹ́kílà bíríkìlìyà ẹwà àtàwọn bíríkìlìyà máa ṣe àwọn owó kọrin àwọn owó kọ àpáta àwọn owó kọ ọgbẹ gbogbo wàhálà kan ṣe ìgbà pé wàhálà ní ìdówó ni ẹ káwọn yìí ló gbogbo yẹ lọ àmọ́ owó tẹ rí yẹ yàrá nítorí tá a rí yẹ yàrá yàrá ní kọ́dà bí láti sùn hàn wọ́n tààlà àwọn sùn hàn wọ́n tààlà ti kọ́dà gbogbo kálukú ó ti kọ́ àkọọ́lẹ̀ tó kálukú ó ní láti yìí

so ó ní àwọn eléyìí àwọn tá a sọ yìí àwọn tá a nínú àwọn àwọn tá a ròyìn wọn pé wọ́n pààyà wọ́n sọ àlọ́ sàálẹ̀ àwọn ni wọ́n wà lórí ìmọ̀nà irú ẹ̀ náà ló wá fẹ́ fi parí ọ̀rọ̀ àwọn mùnàfìkì àtàwọn tèbè yìí ó wá kó àwọn méjì papọ̀ ó wá fẹ́ sọ̀rọ̀ ó wá fẹ́ sọmaláìsì ìgbésí ayé wọn ibi tọ́rọ̀ ó darí sí àbímọ́tò ìgbésí ayé wọn ó fẹ́ sọmaláìsì ẹ̀fún wa ó wá ní ùláyíká ùláyíká lẹ́ni ìlànà ìṣọ́rọ̀ òjò láàrín àtàbí ìjà ó láwọn tá à ń sọ yìí kùláyì kalẹ̀ bí náà ṣọ́ra òkùnkùn láti àbúrúdà àwọn náà ni àwọn tí wọ́n fi ọ̀nà mà wọ́n fi tẹ́kẹ́ ni wọ́n fi ra ànù wọ́n fi ọ̀nà mà wọ́n fi ra ànù ọ̀nà wọn nígbà tí wọ́n fi ọ̀nà mà tán fi ra ànù wọ́n rò pé táwọn bá gba ìsìláàmù wọ́n láwọn tó gba ìsìláàmù wọ́n rí àjọwò tí ọtún wọn ní tó wọ́n gba ìsìláàmù ẹ̀rẹ̀ wàhálà ìgbẹ́ náà tàbí àlẹ́bí tí wọ́n lówó dáadáa látara tí wọ́n gba ìsìlám nígbà tí wọ́n ṣe àwọn àwọn ìbè àwọn ẹ̀kọ́ ta ìbè ní mọ́tà nígbà tí wọ́n kó ní mọ́tà wọ́n ti sọ̀rọ̀ wọn pé a tó wá mọ̀ kó kó nílùú wa àfi kó fi gbogbo dúkìá rẹ̀ lẹ̀ ò ní mú kankan. sọ eléyìí ti báyìí wọ́n fi dẹ́rù àwọn náà ti pé àwọ̀ ìdí òmùnú méjèèjì dáàbò jẹ́ ìyá àdúgbò tó ní àdúgbò tó ní àdúgbò ọgbà owó tó ní tí ìwà lè filẹ̀ ó sì filẹ̀ sùn ó sì fi lẹ́ nítorí kí nítorí Islam ètò ẹ̀tọ́ ẹgbẹ́ lẹ́yìn ẹgbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ nípa ìmọ̀lì lọ́wọ́ mi tọ̀ ẹgbà ẹgbà kó owó díà lọ. so ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfè níbi náà wọ́n wá ń wò pé ẹ̀ sẹ́yìn máa gba Islam ní ti báyìí wà á ilé bá ń pè ní máa lọ lè yálé gbé ní wàá dé Madina ní máa lọ lè wọ̀sùn ní ìlágbá ìdílé apá lórí gbogbo àwọn tí a ti mú wọ́n wá fi ọ̀nà àmà ọ̀nà àmà tí àdẹ́sọ̀ wá wà lẹ́wọ̀ tó láàbù tó ń wá fún wọn wọ́n fi kíni wọ́n fi ra wọ́n fi ra àmì wọn ò tẹ̀lé wọn ò tẹ̀lé tí àdẹ́sọ̀ wá wà lẹ́wọ̀ tó láàbù tó ń wá. so àyà yìí kà kò mọ lórí gbogbo àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ nígbà yà àdẹ́sọ̀ wá wà lẹ́wọ̀ tó láàbù tó gbogbo ẹni tó bá jẹ́ pé òróró ayé òun ni òjò tẹ̀sí ah, àtàwọn èèyàn àtàwọn èèyàn ọkọ̀ máa fẹ́ gbé tẹ́kùn yẹn wọ́n láyé nìyí àtìmá ah, ní kí n máa ṣe ìjọba ìjà àwọn ọmọ ìgbà ìgbà ìwé ẹ̀kọ́ ọ̀pọ̀ àwọn èèyàn láwùjọ lónìí àìdí mú tí ò yóò tẹ̀sìn òun náà nítorí ayé yá kọ́má tó wọn alẹ́ yẹn fi sẹ́wọ̀n nítorí pé àwọn ẹgbẹ́ fárùbà láti àwọn fárùbà àyíká ìṣiṣẹ́ ní òkè kí láwọn á jẹ yọba pàdé òkúrí ẹ̀ yọba nù wọn ni ẹ̀ma jẹ́ ìkọ́pẹ́rẹ́tì ẹ̀dẹ̀ bá ti dà nítorí tí wọ́n máa ṣe tí ò ní bá ìlànà lẹ́sọ̀ láwà ní òṣèlú àmọ́ láti fi ti kí ọ iṣẹ́ rẹ̀ wọ́n máa ń sọ ọdún wọ́n máa ń sọ ọdún tí èso ọdún ìsìláàmù wọ́n máa ń sọ ọdún kèfèrí wọ́n jọ máa ṣe pàwọ̀ pẹ̀lú wọn náà ni wọ́n jọ máa àwọn tó wá sí máa láyé àjọ sí kí ló fi ṣe ó fi ti kí ọ iṣẹ́ rẹ̀ ni ibi àti ìbáwá bá máa ṣe tí ó lò wọ́n á ní máa fojú bákàbákà wò mí tí wọ́n ní máa fojú gbọ́mù sí mi lẹ́nu tẹ́ tí wọ́n ní yọ mí tẹ́ kí wọ́n á ní máa jẹ òwúrú eléyìí ìyá àṣẹ ìtọ́ yóò kàwé òkú mọ̀ nípa ṣètọ́ yóò mọ̀ tẹ́lẹ̀ yóò mọ̀ kò sí dẹ́rù àwọn èèyàn yóò mọ̀ fi òsì yóò mọ̀ fi dẹ́rù àrẹ pé ẹ tó bá mọ̀ tẹ́lẹ̀ yìí ó mọ̀ tòsí tó bá mọ̀ tẹ́lẹ̀ yìí ó mọ̀ lọ́wọ́ tó látara tẹ́lẹ̀ àwọn ọmọ àtẹ́lẹ̀ ni wọ́n wá kó bí ẹ̀sìn díẹ̀ díẹ̀ yà ẹ̀lẹ́ yìí ó sòrò ẹ̀ súnà lápẹ́lẹ́ yẹ já filẹ̀ wáyà tó ń díẹ̀ yóò tún fi tó yọ ọ̀ràn yálẹ̀ tó ń ṣe díẹ̀ yóò tún fi tí ó jẹ́ ìtọ́jú ìyàtọ̀ gbòógì nínú ìlànà tí máa yọ ìyálẹ̀ mẹ́sì yóò fi lẹ̀ sòkòrò àwọn ọ̀sán báyìí ẹni tí bá ti ń rìn nínú mi àwọn báyìí òun náà ti mú ìròyìn àwọn tí àwọn ọ̀sán àwọn ọ̀sán aláró yìí ipe àwọn tá à ń sọ yìí ipe ọ̀dáyìí kàtẹ́bí ilẹ̀ ṣọ́ra òkùtọ̀ ládàá ìròyà ipe wọ́n fi kíni wọ́n fi wọ́n fi ọ̀nà àmà wọ́n wá fi ra wọ́n fi ra àánú àkùránù wá sọ fún wa pé wàmá rọ̀bì àti ìjà àrọ̀ tuntun ipe òwò ni wọ́n ṣe lóòtọ́ ẹwà ìgbé ẹ̀bá ṣe bísínẹ̀sì yóò máa retí pé kíni yóò máa retí pé kíyìn pé kí láàrin níbi bísínẹ̀sì tààtẹ̀ yìí ránì tí wá jẹ́ kó yé wa pé ká má wulẹ̀ ronú lérí pé báyà wọ́n jẹ́ látara nǹkan táwọn ṣe yìí pé fàmá rọ́bì hajji jàrọ́ tún owó tí wọ́n ṣe owó tí wọ́n sọ́ọ̀tì ń bẹ̀ ni owó tí wọ́n ni wọn ò lè

láti jọ gbíjà kìyàmá mú òtún ní jèrè àfáàwà Ibn Uthaymeen rahimahullah wọ́n ní min fawaidi hadhihi al nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn àǹfààní tó wà nínú ayàta kàgbẹ̀yìn wa bayanu aya yi yàní omùbọ̀ báwọn ma darí ó fi àgọ́ wọn ó fi hàn wá àìsùsọ́rọ̀ òdọ̀lá aláta bèlèwúdà lọ́nà tó jẹ́ pé kíni wọ́n fi ojú ọ̀nà ojú ọ̀nà mà wọ́n fi ránù talógọ̀ tó rẹ̀ níbàmù pé ẹni tó wá mú ọ̀nà ojú ọ̀nà mà ọ̀nà tó tọ́ ó fi rí ojú rẹ̀ Allah subhanahu wa ó wá sí kíni ó wá fi ra ó fi ránù pé eléyìí ti báyìí ó fi rẹ̀ ó fi wọn fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní nínú ẹ̀kọ́ tó wà ní àyà yìí ipé annal insan wọ́n lọ́mọ ènìyàn kò dì amala ó lè máa rúrọ́ kààrà rẹ̀ pé yá ah, iṣẹ́ tó ń ṣiṣẹ́ rí in tó ń yìí nǹkan dáadáa ló ń ṣe wàhúwà kọ̀dì àṣà ti ó ti ta so kí ló pa tí fi kóhun tí fi òun dáadáa òun náà pé yọ́ tẹ́yàn bá ti ń fi làákàyè rẹ̀ wọn dáadáa tí sì ń fi làákàyè wọn àìdá onímọ̀ tẹ́lẹ̀ yàtọ̀ láàrin méjèèjì mùsùlùmí alkùrán sọ̀kalẹ̀ fún wa láti lè bá wa sàlàyé tó dáa fún wa kò níbi tí ó dáa súnà náà bìtọ̀ láwà alẹ́ wọ̀sálàm ó wá sàlàyé fún wa ò dáa kámọ tí èèyàn yàní tí ó máa dá lọ́dọ̀ rẹ̀ ó lè ti pé nǹkan tí ò dáa so àṣẹ́kù wá sọ fún aṣíwájú pé lè ánà àwùlà nítorí pé àwọn tàà sọ yìí àwọn mùnáfìkì ìṣára wùtọ̀ lálàtà bil huda wọ́n fi ọ̀nàmà wọ́n fi ránù ní zanna minhum annahum ala sawad wọ́n rò pé kíni pé táwọn ṣe wọ́n rò kóhun ló dájú wa annahum rabihun wọ́n sì rò ipé owó tẹ́ẹ̀sẹ̀ wọn owó àdánù ni pé owó yí owó tí ò tẹ́rẹ mẹ́ ni ṣéèkù sọ fún ajíwájú pé wà mí nìha kò sọ́ọ̀nù mùnàfikì inú ẹ̀kọ́ ta tó ní kọ́nù ayà yìí ni pé àwọn mùnàfikì ẹ̀tẹ́bà rìn fíìmà yàtìmàúnà fi ìhìbì rẹ̀ ibi tí wọ́n retí pé káwọn orílẹ̀ mẹ́ wò lérí mẹ́ láíláí lè kọ́wùlì ìtààlá tó gbúrò Allah subhanahu wa ta'ala sọ pé fàmà rọ́bì hajj ti jẹ́ àrọ́tọ̀ ipe owó tí wọ́n tẹ́ owó tí ò lérè nú ni owó tí wọ́n ní jẹ́rì mẹ́

kọ́dà bó lówó kọ́dà bó kọ́lé kọ́dà bó bímọ kọ́dà bó láwọn ewó níyàwó kọ́dà bó láwọn kéríṣiríṣi ní dúkìá ní tí ní àti tí ò mí nínú dúkìá ó ní eríṣiríṣi irú ẹni báwọn nísìnyí à ó sófò náà ni ó sọ́ọ̀tì náà ni nítorí pé kíni nítorí pé kò tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam àṣẹ́kù wá ní famani taba'ahu fahuwa rabih ẹni tó bá ti tẹ̀lé ojú ọ̀nà ọ̀nà àmà yìí tó tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam fahuwa rabih òun náà lẹ́n tó jèrè wa man khalafahu fahuwa al-khasir ẹ̀tọ́ bá ti wá yapa ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam fa huwa al-khasir irú ẹni báwọn náà òun náà ló tọ́ọ̀tì ṣékù wá sọ fún apé lidhalika qala Allahu ta'ala nítorí ilé ìlàlọ́ subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an pé wal-'asr ó ní mo búra pẹ̀lú ọmọ ènìyàn bẹnu pé ó sọ́ ti gbogbo iṣẹ́ tó ṣe láyé ìlàlẹ̀dí na àmànù àwọn kan àfàwọn kan tàbí kàfúnra wà yìí àwọn ohun ní síwà ní àwọn tí wọ́n sófò tó wá jíjọ gbéjà kìyàmá o ní ìlàlẹ̀dí na àmànù ó láyà fi àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n gbàgbọ́ àwọn tí wọ́n ní ìbánì àsàlàyé díẹ̀ fún àwa nípa àrìmáàn ní àwọn sóràtà àti kàtíwájú pé irú ìmánì wo lè ń gbọdọ̀ ní àtọ́márì ìmáànì tí mùsùlùmí gbọdọ̀ ní òun náà ni kí mùsùlùmí ó gbà yí pé ìmáànì à nǹkan tí máa lékún ni nǹkan tí sì máa dínkù ni kí mùsùlùmí ó gbà yí pé ìmáànì nǹkan tó lè bàjẹ́ ni gẹ́gẹ́ bí à ìsóté máa ń ba àlò àlájẹ́ mùsùlùmí gbọdọ̀ gbà bẹ́ẹ̀ yọ tí mùsùlùmí ò bá ti gbà yí pé ìmáànì ń bàjẹ́ bí ìsóté máa ń ba àlò àlájẹ́ yóò kó nínú àdíọ́kàn táwọn tàbí ànábì wà lórí ẹ̀ yóò bọ́ sínú àdíọ́kàn míì tó jẹ́ àdíọ́kàn àwọn aládàádálẹ̀ nítorí pé ìwé ẹni báwọn yóò máa tẹ nǹkan tó jẹ́ bọ ẹ̀sìn báwọn nìsí yóò ma máa gbà wípé mùsùlùmí náà lòun nítorí pé kíni kò gbà wípé ìmánì ó lè bàjẹ́ kò gbà wípé lè dínkù gẹ́gẹ́ ni tí tó jẹ́ sọ́márì nípa imani òun náà ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbà wípé pé imani tẹ̀rí yẹn a ìbẹ̀ ní ọ̀rọ̀ a máa sọ jáde lẹ́nu wà a sì máa ṣe jáde a máa ṣe ní tẹ́ táwọn yóò máa rí wà a sì máa di rẹ̀ so téèyàn bá gba ilé yìí gbọ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò ní àníyàn dáa ẹ̀wò ní ìbáyò yóò lá níyàn dáa iṣẹ́ ọwọ́ rẹ̀ so ilé yìí ìbáyò tó wá jọra wọn ní ọkàn ọkàn gbàgbọ́ wà ẹwà bá ìṣiṣẹ́ tí ò yóò mọ̀ wá sọ fún yín pé innamal a'mal binniyat so irú àwọn báwọn méjì báyìí àwọn tí wọ́n fẹ́ máa fi eré ayà kùránì gbára wọn wọ́n fẹ́ máa fi eré àdísà náà sallallahu alaihi wasallam wọ́n máa fi wọ́n kọlu àwọn tí ó ti kọlu àwọn ṣe pé àlàyé rẹ̀ clear innamal a'mal binniyat wọ́n ní gbogbo tẹ́ pẹ̀lú àníyàn ni ah, ní ah, máa mú tí nìtẹ́ tí bá ń ṣe zìnà nìsín yóò ní ìlànà àmàlù bin niyyat tẹ́bá tí ò bá wà dáadáa ní ìdàlúrú kí tẹ́bá tí wà sí yóò ní ìlànà àmàlù bin niyyat mẹ́lòmílò ẹlòmínà tó jẹ́ pé ń pèrà wọn ní àrùsúnà ó jẹ́ pé ń tán ṣe ní kọ̀kọ̀ kan ọlọ́lọ́ mọ́ tí wọ́n ṣe ní kọ̀kọ̀ ẹ̀rí lọ́nù pa tí ó fi ṣekíni kò tó mọ̀ lóòótọ́ Allah subhanahu wa ta'ala kò tó rán ipé kò mọ̀ kò tó ní ọmọ àléwádìí ẹ̀ káàkiri a ti ní ṣe ń kọ̀rọ̀ ṣe gbágbá òun ló máa fi ṣe ìdájọ́ òun onímọ̀ fún náà tó ní gbogbo hadithi a máa lò láti fi kí àníyàn rẹ̀ bá pamọ́ àwọn nǹkan kọ̀kọ̀ òun làá ma fi wọ́n tí ẹ̀ máa jẹ́ dáadáa nìdí ń ṣàánú àwọn èèyàn ń àwọn aláìní tí ó gbọ́rẹ́ ń wọn tí gbogbo ń ní ó ti tó fún káàkà tún pé kíni ẹ̀sán dáadáa ti túwọ̀ fún Allah subhanahu wa ta'ala kò tí tó àyàfi ìgbà tí Allah subhanahu wa ta'ala bá tún wá wo àníyàn rẹ̀ tó wá jẹ́ pé àníyàn rẹ̀ yóò ó ṣe nítorí tí ti ni wọ́n látara àwọn nǹkan tí wọ́n se ni tó pé wọ́n se hijira wọ́n se torí nǹkan ni ẹlòmí ṣe ìjírá ní tó mú ṣe ìjírá ní pé bẹ́ obìnrin nǹkan tó fẹ́ fẹ́ lápòjúwe obìnrin tó fẹ́ fẹ́ ó rí kó náà ti ṣe ìjírá lọ sí ìlú Madina kò tí ẹ̀fẹ́ ṣe ìjírá tẹ́lẹ̀ ẹlòmí ṣe jíra nítorí tó gbọ́ ipé a ah, ní Madina yàní aláàrẹ́sọ̀láwà aléwòsánlá ń sọ àwọn àǹsọ́rọ̀ àti mọ̀hajirun ń sọ wọ́n dọmọ̀ ya wọ́n wá jọ pín dúkìá wọn ní méjì nítọ̀ ẹ̀tọ̀ inú dúkìá mi wọ́n mẹ́lẹ̀ yìí ọ̀dà inú ìyàwó mẹ́ta tí mo ní ń kọ̀ kálẹ̀ nú wọn ọ̀dà kí wọ́n kó fẹ́ kí wọ́n náà bà rí ìyàwó fẹ́ ẹlòmí torí ẹ̀ ó torí ẹ̀ ṣe jíra so eléyìí ní ìsìláì kò sẹ́ tó máa àdábìtọ́ pé kí ni ìnámàlà àmáàbìnìyà wà ìnámàlì kúlè mùrí in mà so ajẹ́pẹ́ tẹ́yàn bá ti jẹ́ dáadáa òun láàmà kó ti hadith yìí fún ẹ ti bá ti jẹ́ dáadáa a máa kó ti hadith fún pé tọ́ innama innamal a'mal binniyat dáadáa láti tó ṣe lójú wa àmọ́ àníyàn tó torí ẹ̀ ṣe Allah subhanahu wa ta'ala luma ó náà ló ti sanwó lẹ́sàn òun náà ló pàtà nàbí sallallahu àwọn ni wọ́n ẹ̀ta yìí ti láyé lójú tiwa a máa rí pé èèyàn rẹ ni wọ́n a sì máa rí pé iṣẹ́ dáadáa ni wọ́n ṣe

kábà máa ròyìn rẹ pé eh, kò mọ́wó kalẹ̀ yẹn na owó kárí mi òun ló ń ná àwọn èèyàn lè má mọ̀ pé kárí mi ló ń ti báyìí ó kó sínú àwọn awon àwọn èèyàn kó sínú láwùjọ wa lónìí pàápàá jùlọ awon olotelu won ewu yi látara pé kí ni tí wọ́n bá náwó wọn ò ní náwó ti Allah subhanahu wa ta'ala so tẹ bá lè lọ wa ti Allah subhanahu wa ta'ala a so a sọ fún wa pé ara wọn kan tàbí ma yí nwụọ kíni wọn ò náà nítorí sí kíni nítorí sí Allah subhanahu wa ta'ala kí kọ́kọ́ inú ma o ni pé ẹni tẹ́ bá rí wọ́n máa náwó fún òun náà ni ẹ̀tọ́ wà ní pàtí wọn tó wà ní ẹgbẹ́ wọn ẹni tí ò bá sínú ẹgbẹ́ wọn kọ́lá ìgbà ń kú lọ bí ó ti nánú pẹ́tọ̀ wá ti mọ̀ kó dì ó wà dọ̀wà a tó bá sásìkò ní wọ́n kí wọ́n ní ìdí wọ́n ní bùkátà sáwọn èèyàn pé tọ́ ayá afẹ́fẹ́ wá tẹ̀ka fún wa kábà lè wọlé ìgbàwọn náà lẹ́wàá rí pé kí ni wọ́n mọ̀ wá sí dáadáa fún yín ìgbàwọn wọ́n wá pé ojú ọ̀nà yí bàjẹ́ níbì kan ìgbàyẹn náà ni wọ́n wá so eléyìí wọn òun lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ pé tó bá sọ ogun tóhun ṣe tán ọlẹ́lùmí olóhun kọ́ mọ́sájí ah mọ́sájí ní gbogbo kò sí rẹ̀ ní gbogbo àgbáyé mo kọ́ ọ̀sìtù fáwọn èèyàn wọ́n lọ lè gbà òsán bẹ̀ lọ́fẹ̀ẹ́ mo kọ́ lé ẹ̀kọ́ àwọn èèyàn sanwó léwé mẹ́ mo ṣe omi mo ṣe ojú ọ̀nà mo ṣe gbá mo ṣàwo iye báyìí ní fún àwọn tálíkà lójoojúmọ́ iye báyìí ní ti ah, Allah subhanahu wa ta'ala fún pé kazab irọ́ ló pa ò innama fa'alta liyuqal

ìpé a nítorí nítorí tó fi ṣe ogun tó ń ṣe wà tí tó ń ṣe káàkiri lọ́sàn lóru wà tí tó ń lọ lè náwó lélérí tó ń lọ sponsor lè rédíò wà tí tó ń tó káńtà jáde tó ń tó káńtà ní àwẹ̀ nítorí tó ń torí ẹ̀ ṣe ni pé kí ni lè kọlù ààrin káwọn yóò bà mọ̀ pé máa bẹ̀ẹ́lẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà nítorí tó fi ṣe wá sí fáwọn èèyàn nítorí pé káwọn ọmọ àṣọ́pẹ́ kíní kọba sọ pé ààrẹ kọba ní onímọ̀ ní ọ́ ah, kọba ní ààrẹ wọ́n náà lórí mọ̀ tó báyìí nítorí rẹ̀ ló ń torí ẹ̀ ṣe ah, alọ́kùnrin ẹ̀wùn gaba hùn torí pé gbogbo ní tẹ́yà bá torí ẹ̀sẹ̀ nǹkan nka yóò tẹ̀sẹ̀ nǹkan torí kíríkà tí ò ní pẹ̀sà rẹ̀ tó wáyé pé torí tó torí ẹ̀sọ́ ṣe òun náà ní pẹ́ká máa máa sọ a èèyàn rẹ̀ yán àwọn yóò sọ lóòtọ́ àmọ́ tí wá yí ọmọ ènìyàn pé tó bá torí wa ta'ala méjèèjì náà ló padà rí tó bá ṣe ń torí kí ẹ àwọn yóò máa sọ lóòtọ́ pé èèyàn dáadáa yíwọ̀n tó wá ama ènìyàn látà agbéṣẹ́ ìtọ́n ìtọ́n iton kọmọ ènìyàn orójú rẹ̀ Allah subhanahu wa ta'ala yóò máa bí gbogbo àwọn kamáyẹ̀ sí lọ́kàn yóò máa rò pé ah, àbèmí àbèmí tàrótún wá ó ní kò sẹ́ni tó tún ní mímọ̀ bí tòun má lórí rẹ̀ ọ̀rọ̀ yìí anábì Musa anábì Musa alayhi salam kò fi ṣe gbéraga àwọn anábì ọlọ́run kò sí kò sí gbéraga nínú ìròyìn wọn wọn èsì ẹni wọn èsì gbéraga tó gbé al-kibriyahu sifatun lillahi ta'ala ìròyìn Allah yá òun náà lọ ànábì tó ń pè wọn tó ọ̀nà Allah subhanahu wa ta'ala òun náà Allah subhanahu wa ta'ala fi tẹ́rán tó sì ń sàlàyé ojú ọ̀nà fún wa ó wá a tó ní mọ̀jù ọlọ ibi tó dò méjì tó tẹ́kí ni majma'u al-bahrayn tó dò méjì ti pàdé tó bá débi tó dò méjì yẹn ti pàdé òun ibẹ̀ yẹn ó pàdé ẹrú kan ẹrú mi kan Allah subhanahu wa ta'ala tún pè lánàbì gan ẹrú mi kan tó ní bá òun tó dépò ànẹ́bì ni tẹ́ pé tó bá pàdé tó bá rí ó rí pé à ó nímà pé kọ́ ó mọ nǹkan tí ìwà ànẹ́bì Musa ó mà ànẹ́bì Ah, ọmọ kéwù rẹ̀ yúṣà àwọn ajọ́ lọ inú àmì tí Allah subhanahu wa ta'ala wá fún òun ni pé wọ́n mú ẹja àtàlọ́wọ́ ẹja gbẹ́tọ́ ẹja sámúlọ́wọ́ ẹja tó ti kú ni pé àmọ́ tó bá dé ibì kan tó bá dé ibi àpẹẹ tí ó fi mọ̀ ní pé ẹja àwọn ó sì jí nígbà yẹn tó bá dé ibi àyè tí wọ́n ti pàdé ẹrú Allah subhanahu wa ta'ala yìí wọ́n á bẹ̀rẹ̀ sí lọ wọ́n á bẹ̀rẹ̀ sí lọ mo ta sọ fún pé láti àbúrọ́há àtà àbúdà mẹ́jìmá àdìbàṣọ̀rẹ́ àwọn àmúdíyà ọgbà ó ní ah, àníyà àníyà ni mo bá ti máa lọ ní o títí àyàfi tá a bá débi tí odò méjì tó ṣe kíni tó ti jọ jápapọ̀ tó ti jọ pàdé àwọn alọ́pàá títí nígbà tí wọ́n padà wá débi kan àwọn òmò pàwọn ti débẹ̀ wọ́n wá débẹ̀ wọ́n á kọjá lọ wọ́n á kọjá lọ nígbà tí wọ́n á débẹ̀ mú sáwá bèèrè ìpẹ́tọ̀ oúnjẹ tá a gbé lọ ẹja dà wọ́n ni ẹja ó mọ̀ dì kọ́nà ó ti rìn lọ àmọ́ kò rántí sọ fáànàbì Musa alayhi salam ní ààyè ibi tí ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ ìgbà tán wá dé tó wọ́n wá dé tán wọ́n á padà sẹ́yìn pẹ́tọ̀ àbíká padà lọ ibi tá à ń lọ gangan nù wọ́n sì wá padà sẹ́yìn wọ́n wá dé wọ́n wá dé tán dé tètè fi náà dé ibẹ̀ náà ti wá rí wọ́n ti wá rí rí tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala pè ní kíni ó pè ní ẹrú òun àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí títí nípa rẹ̀ pé sànẹ́bì ni àbí sànẹ́bì pé àmọ́ ó rọrùn láti ṣe kíni ó rọrùn kó jẹ́ ànẹ́bì nígbà tó ṣe tó lé ní Allah subhanahu wa ta'ala kó jẹ́ ànẹ́bì àmọ́ ká pè ní tí Allah subhanahu wa ta'ala pè fún wa ká pè ní Allah subhanahu wa ta'ala ó wá dé bẹ́ẹ̀ àdánù musa wá sọ pé hal attabi'uka ala an tu'allimani mimma ullimta rushda pé tọ̀ ṣé o fún mi ní yọ̀ǹda kí n tẹ̀lé ọ pé kó o kọ́ mi kó o fi mà mí nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi mọ́ ọ wá sọ fún àdánù musa pé ẹ̀ ò ní lè ṣe sùúrù pẹ̀lú mi ó lè ṣe sùúrù pẹ̀lú bẹ́ẹ̀ ah, ọlọ́run lè ṣe sùúrù ó ní ó dára ọ̀yá já lọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn wọ́n bá gun ọkọ̀ ojú omi wọ́n ti dé ọkọ̀ ojú omi báyìí dé wọ́n bá ń lọ wọ́n bá ń lọ wọ́n bá ń lọ nígbà tán dé àárín àárín agbárí kò sì di pé ànábì mú kídírù ó ti mú àáké ní bá fi ń sa ọkọ̀ yìí omi ní bá ń sa à bí mo sáfẹ́ ní ń sa báyìí à wàhálà mo fẹ́ dálẹ̀ fún àyí ó ń sa ọkọ̀ yìí omi láàárín omi tó mi bá fi lè yàwó létí àátẹ́ yìí ni tàyín tó ń ṣe yóò dáa mo sáfẹ́ sọ bẹ́ẹ̀ báyìí lónìí àtọ́jú bá mo ti sọ wọn pé ò ní lè ṣe sùúrù a onímọ̀ bínú ó ní òun ó ṣe sùúrù kìjà tó máa bá a lọ ọba tó ń lọ wọ́n tó ń lọ wọ́n ti parí ọmọ kánú ọkọ̀tẹ́lẹ̀ ọ̀hún bí kìdìrù ti mú ọmọ ẹ̀bá ìbú ti dá àdúgbìlẹ̀ nù ọkọ̀tẹ́lẹ̀ bó ti pa nù ààrẹ musa bá ní akọ̀tẹ́lẹ̀ tán ìdàgí ìyá tan bèlè yìí náà làkọ̀jì ìtàṣe àn lọ́kọ̀rọ̀ ẹ̀mí tí ọmọ tí ò ṣe nǹkan kan tí ó rí pé ààrí kó pààyàn níta àmọ́ tó ṣe ó ti mú pa á ní tó ṣe o yàní tọ́kà kọ́ ní nǹkan tó ṣe yìí

فوجد فيها جدارا جدارا يريد أن ينقض واري إلي على فاكان تجد وطن فأقامه wọ́n ti kí ní báyìí wọ́n ti pé ìlú bá bẹ́ wulẹ̀ ìpẹ́tọ́ ọya ẹ̀yà mọ́ tí ẹ̀mọ̀ ẹ̀ kankan rí bẹ́ẹ̀ tó yẹ pé ìlú iná lẹ́ ti tọrọ pé ọkùn yìí ní oúnjẹ kápá yìí lálejò fún àwọn òfàyí lálejò láwọn tàà ní kó gbà alálejò tí mo gbà alálejò ó yẹ ká gbó wàhálà tàà sí yíò ìdí wa sọ pé hádà bèèrè ọkù bẹ ní wọ̀bẹ̀ ìní títọ́ eléyìí ni wọ́n náà ló ti mú wá pé tó bá tún gbómi lẹ́nu tó bá tún jà míyàn ìyàní tí ó jẹ́ òfin àláàrin wa nù ẹwà wò nìsí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ìdìrù ṣe ẹwà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe yìí báyìí ó padà wá sọ fánàbì mọ́tà àlẹ́ ìsàlám pé ọkọ̀ ojú omi tó ìtòhùn láàmù yìí Allah subhanahu wa ta'ala ti fi máa kídírù tí ó sì fi máa nẹ́bì mọ́tà ìpè àwọn ọmọ àwọn àwọn tínábùkọ rẹ̀ màtàkì àwọn tálíkà kan àwọn ni wọ́n lọ́kọ̀ ojú omi tí wọ́n fi ń ṣiṣẹ́ tọ̀ níwájúwájú tàbí ẹ̀dé níwájú dápadà kan àwọn nǹkan ti bẹ́ẹ̀ ọba kan bẹ́ẹ̀ tó yẹ pé tó bá ti lọ́kọ̀ ojú omi tó rẹwà ọkọ̀ ojú omi tó pààyàn báyìí yóò gbà á ní ìyá àkókò kúlù náà tẹ̀sí náà ti ń gbà fà yóò gbà á ní tipátipá yóò sì rẹ̀ lọ́wọ́ wọn yóò sọ di tiẹ̀ òun náà ló bá tó yẹ pé bàárà tó àìbà onímùgbà bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ fi àléébù sára ọkọ̀ ojú omi bí mo ṣe sáà tí mo sáà tó wá rí pálapàla tí o wá rí bí tí o ní pààyàn tí ò ní jọjú lójú ẹ̀ tàbádé yóò kàn sí kíni yóò kàn ní ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ bí àwọn ọlọ́pàá wa láwùjọ nù ṣègbè tó máa rí ọkọ̀ jẹ́gẹ̀jẹ̀gẹ̀ ní ìsirayí owó sáà máa kọjá lọ kọjá lọ sí àlè ó gbà lọ́wọ́ eléyìí èdè bá rí sí ọkọ̀ àwọn máa ń kọ́ láńláhùn ẹ̀ ọ̀yá dúdúdú eléyìí wọ́n ìbẹ̀rù wọ́n ti rówó gbà so nígbà tí eléyìí wá tó ṣe eléyìí ń sáré sọ eléyìí òun lálákọ̀ọ́kọ́ ẹ̀kídùn eléyìí lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òòrí bí tá a déhùn òòrọ́mọ tá a ríhùn

àwọn ọmọ òrukàn kan ni wọ́n ní tó jẹ́ pé àwọn òbí wọn méjèèjì wọ́n jẹ́yàn dáadáa wọ́n jẹ́yàn rẹ̀ wọn ò sì ìdàgbà àwọn góòdì kan wá bẹ tí wọ́n fi pamọ́ sí abẹ́ ẹ̀bẹ̀ ń fún wọn tó jẹ́ pé tó bá yẹ pé sálàpá bá fi sí kò ní sàpẹrẹ sí ojú ibi tí wọ́n fi dá ibi tí wọ́n fi dúkìá wọn sí Allah subhanahu wa ta'ala kò fi máa nábì Musa ó sì fi máa so níbi ní ti báyìí Khidiru ó jáde kúrò nínú kíni nínú ṣẹ̀ríà ànábì Isa ànábì Musa alayhi salam nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín nínú òfin tó fi ànábì Musa nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni àmá ànábì ànábì àmá Khidiru alayhi salam òun ò sí kíni kò sí nínú àwọn tani kò sí nínú àwọn tí Allah subhanahu wa ta'ala tó rán ànábì Musa sí tó àwọn Israẹli lóra sí so ibi tá a ti lọ ni pé ìmọ̀ yìí Allah subhanahu wa òun náà ló fi kó yíwa pé àwọ̀fọ́fọ́kú lèdè ẹ̀lìmín àlìm ìpè lórí gbogbo ẹnìkọ̀ọ̀kan tí máa ń jẹ́ pé ó jẹ́ onímímà yóò mọ̀ ẹni tó túnmọ̀ jùlọ tó bá tún yà á ẹni tó tún nímọ̀ jù ní òun náà tún lẹ́nìkan lókè lọ so Allah subhanahu na ta'ala ní wà lókè gbogbo kálukú ló pà tó tó máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ èèyàn tí ẹ̀bá fẹ́ kí ṣe tọ́jú ọláyé nínú ìgbésí ayé èèyàn tó bá ti dáhùn rẹ̀ tán kó yẹ tó ti ń bù jù tọ̀ àyà báyìí àyà báyìí hadith báyìí sọ̀rọ̀ tó bá parí ẹ̀kún náà ó tó wá sọ pé kí ni ó ní wallahu a'lam ẹjì bá mi sí Allah subhanahu wa nítorí pé kété tó bá sọ̀rọ̀ ń tán ṣìtọ́ ni ó fẹ́ kí ni yóò máa wá yóò fẹ́ tó mọ̀ pé ah pé ah onímọ̀ ẹ̀sìnbá onímọ̀ oná ló mú àyà ìwá fún tó jẹ́ mọ̀kí ló bèèrè tẹ́lẹ̀ tó sì mú àyà wá olóbẹ̀rẹ̀ sí kàádìní fún tó kù jáà rẹ̀ tẹ́lẹ̀ ògbúrò àwọn kan báyìí wàlá inú àwọn kan tí ìtọ́jú ọbẹ̀ máa ń gbé síyàn lọ́kà ní tí máa ní wá ń gbé síyàn lọ́kà gẹ́gẹ́ bí ẹni tó ti ma ìyàní àwọn màkà ìṣúṣe ìtọ́ àwọn ọ̀nà tí ìtàní ma àwọn ọ̀tọ́ ìrù tó pèsè ni mọ̀kọ́ ìlú rẹ̀ pọ̀ àwọn ọ̀nà tí máa fi dẹ̀ tàkúté fún yẹn pọ̀ ni máa dẹ̀ tàkúté fún yẹn fi tẹ́ dáadáa ní máa dẹ̀ tàkúté fún yẹn níbi tẹ́ dáadáa pé nígbà tó bá ti fẹ́ sí dáadáa níbi láì ṣètọ́ ni máa sọ wọn pé ẹ̀ tó bá ti àwọn ọmọ òkú fẹ́ sí kárí mi nípa o láníyàn kárí mi o fẹ́ tó so ẹ̀rọ pé bí dáadáa náà ló ti dúró sí ọ̀hún so ibi kárí mi kò ní sọmọ pé má ṣe kárí mi o òwe tó bá dáni ọkọ̀ mẹ́sí dáríbi yóò tún máa fún ọ̀nà ní pé ẹ̀yà ṣe túnfún sí túnfún nígbà sí ó tún yọ ọ̀yà ah, tó wá ìwọ̀n náà wá gbà ìdánù ọmọ sí ọ àmọ́ tó wáyé pé ó láti yàn kó bẹ́ sí dáadáa gan lọ́kà ara rẹ̀ kò tún fẹ́ kó sí dáadáa wọn ṣe máa rẹ̀ àwọn èèyàn máa wò pé káríbi yóò má fún má ti fún ọ nísìn ẹ̀sìn bá rẹ̀ tó má ti fún ọ nísìn wọn náà wé wọn mọ̀ pé káríbi yóò láti ọ̀wà nífẹ̀ẹ́ ni ẹni oníbùkátà sí nígbà wọn báwa tó bá fi lọ ní ti báyìí kò tún lẹ́nu mọ́ àbí wọ́n gan padà wá ní bùkátà padà wá lówó òun padà wá sí ara òun ti mọ́ ìdílé táwọn ìfẹ́ búlọ̀kù kan náà so tó bá ti wá di báwọn tó bá ní mọ́ fún kárìmì ni owó sọ fún pé kárìmì kọ́ a'udhu billahi minash shaitanir rajim ó fẹ́ tó fẹ́ fún nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní máa ṣe níbi ìyàn kíkí nígbàtí ẹmà bẹ̀yàn náfílà ẹlòmí ń tẹ́lẹ̀ tó gbé lóòtọ́ ó lè mọ̀ ìyàn náfílà kó wá kírun tó fi afẹ́ náfílà tí èyàn tẹ́lẹ̀ ẹ̀sìn bá rẹ̀ so tẹ́yàn bá tẹ́yàn bá túra alẹ̀ fún tẹ́yàn bá túra alẹ̀ fún ọlọ́gá dìde ní ẹ̀rẹ́ ọkọ̀ tí ó ti dìde tẹ́lẹ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ pẹ̀yìn ìdánijà ní máa lọ wọ́n dàgbà tẹ́yàn ti kárí ní so ìdájọ́ ọ̀fẹ́ kó tẹ́kẹ́ni ó fẹ́ kó jìnà sí ìtíkẹ́ni ó fẹ́ kó jìnà sí ìkà dáadáa so nítorí pé ṣètáni yàní òdìkejì táwọn òṣìṣẹ́ wá ti lòun wá ti òun wá láti kíni láti wá ti kíni ìyá àmúra bìlmùnkàrí wẹ̀yẹ́nìhà anìmàrún ìdáni wá láti wá síbi láti máa wá kọ́ kó máa wá kọ́ fún wa kó máa kọ́ dáadáa fún abẹ́ má ṣe é ó sì máa wá pa wá láti ká síbi ní ká ṣe àìdá sòwò náà ló pàṣẹ pé kí ni o gbọ́dọ̀ máa yẹ lẹ́nu mùsùlùmí ní gbogbo gbà ká máa wá sọ kó nínú lọ́dọ̀ ṣe kọ́ tò nínú àǹfààní tí àwẹ̀ yìí táwẹ̀ wá ti fún wa òun náà ló pàṣẹ pé gbogbo àná káwà ṣe ti látara rẹ̀ táà ń gbà táà jẹ táà mú ọ̀nà títẹ̀ táà ní ń gbà rìn lára wa torípé ànábì sallallahu alaihi wasallam ó ní iye ṣe yẹ́jìrì ṣètọ́nù sí iná mọ́jọ̀dọ̀m ṣètọ́nù yìí lára wa gbogbo tẹ́jẹ̀ ń gbà bí ẹ̀jẹ̀ sí súnà káàkiri tára wa òun náà ni ṣètánì yìí káàkiri lára wa òun náà ló bá tó pé kò jù àti tó mo tilẹ̀ kùn mọ́rí títẹ̀ sáà ní o tó wọlé ń bẹ láàárẹ̀ ọ̀rẹ́ yìí so àyàfi kó jẹ́ pé èyàn wá múra kéyàn wá fi alkaaf àwọn alkaaf lórí ìdílé máa ń ṣe ní gbogbo gbà kéyàn òbí ṣe gíní kéyàn òbí dín agbára ṣètọ́nìkù ẹ̀ẹ́dẹ́ gbágbára rẹ̀ yẹnyẹ̀ òkú Ànábì sallallahu alaihi wasallam òun nìkan ló ní Allah subhanahu wa ta'ala ó ti ràn lọ́wọ́ lórí ṣètọ́nì tí tòun fa áṣìlámà òun náà bá ti kíni òun náà kò lọ́pṣán ẹjì rẹ̀ òun òun ti kíni so eléyìí oníṣìí yóò yà tó máa dáadáa ni kẹ́ eléyìí dáadáa ní bá lọ́wọ́ òun gbà tó láti jẹ àwọn àwọn àti wa ní ti báyìí tọ̀ ọ̀nà wo lágbà láàfi máa ṣe kíni lágbára rẹ̀ ó fi máa dínkù àlè lágbára rẹ̀ gbàyányá agbára ó ṣe kíni yóò máa dínkù ni kí lọ́nà òun náà ni ká máa Allah subhanahu wa ta'ala òun náà ló pa àbíyẹ pé ìyàrìntí ẹ̀ bá ti rántí Allah subhanahu wa ta'ala ṣètánù ọmọ sá yóò sá fún yà tó bá tún di pé ó tún di pé ó tún ṣe nǹkan mí lọ́wọ́ yóò tún padà tí ẹ̀ bá fẹ́ wọlé èèyàn inú létí òsì bísmìláì ṣètọ́nù ẹjọ kọ́ bọ́wọ́ ni ó tún nígbà tí a fẹ́ lájọsọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kò sàdúrà Ànábì sallallahu alaihi wasallam ó ní kí ọmọ sàdúrà pé Allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana àdúrà pé kí o kọ́kọ́ wínú síwájú wàjẹ́ni bí ṣe ìgbọ́nà máa rọ̀dà kùtánà ní tó bá ṣe fún alọ́mọ látara ohun tá a fẹ́ sùn yìí máa ń tà ìgbé jìnà sí láti nà sí ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ti báyìí kò ni kò rántí àdúrà bá tòun náà ló pa tó ni ṣètáni ó ní ìpín níbi ohun tó sùn lálẹ́ jọ́ tò sí ìtàní bá ti tí ò ya kókó nàkí tí ò ní gbọ́tọ̀ ọlọ́run tí ò ní gbọ́tà nẹ́bí kọ́lá kò ní gbọ́tò bí rẹ̀ tó ti bá rẹ̀ nítorí pé kí ni ṣètáni ti nípin nínú ẹ̀ ìtànà ọmọ tẹ́kẹ́ ni yóò máa bẹ́ẹ̀ bá ti ní ó lọ bí ìtànà ọmọ tọwọ́ pé má lọ bẹ̀ ìgbà ń ti so ti ìtànì ti méjìlá lọ́dọ̀ tiẹ̀ ìtànì nípa inú oorun rẹ̀ so ìtànì ti díjẹ̀ lọ́wọ́ tó fẹ́ ti tẹ́lẹ̀ fún tẹ́lẹ̀ náà kẹ́rẹ́ di pé òun fẹ́ tẹ́kẹ́ ni òun fẹ́ ti àwọn mànẹ́bí adama òun fẹ́ máa sùn wọn lọ́nà so bí láti lọ ní pé ẹlẹ́ẹ̀kejì náà àwọn tí Allah subhanahu wa ta'ala tí ó fi dájú òun náà ni àwọn onímọ̀ kí wọ́n ní tí wọ́n tó gbé ń gbà tí wọ́n ń lo ìmọ̀ wọn wọ́n wọn ò sí lójú Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta òun náà ni <clears throat> òun náà ni àṣẹ̀hì ẹni tó kú ló ẹni tó kú lójú ogun yàtọ̀ ẹni tó àjẹ̀rì ẹni tó jagun jagun jagun jagun tí tó fi wá ṣẹ́kí ni tó fi wá kú sójú ogun ọ̀hún Allah subhanahu wa ta'ala wà fi ìdẹ̀ra rẹ̀ hàn pé mo sagbára fún ọ ó tí ì sí Ah, Ànábì sallallahu alaihi wasallam sọ pé ah, Allah subhanahu wa ta'ala sọ pé innama fa'alta li yuqal shuja' nítorí nítorí tó torí ẹ̀ jagun òun náà ní kábàá máa sọ pé kí ni shuja' kábàá máa sọ pé àkíní ọ́ pọ̀kọ̀dìkì wọ́n ti sọ so n tó fẹ́ kó sọ láyé òun fún obì ìròyìn rẹ̀ òun wọ́n ti fi ìròyìn rẹ̀ ó ti tán orí gbẹ̀sà rẹ̀ tánà nù so eléyìí níbi a ti lọ òun náà níbi àníyàn ó ṣe pàtàkì púpọ̀ bí tẹ́tẹ̀yàn ẹ̀dẹ̀ bá wọn náà ló pàá tó jẹ́ pé kí ni iṣẹ́ dára ní ẹ̀bá ṣe kó tó lè jẹ́ ìtẹ́wọ́gbàdọ̀ Allah subhanahu wa ta'ala nǹkan méjì tí ó pè sí lára náà nù al-ikhlas wal 99.9% nítorí ti Allah subhanahu wa ta'ala kó wá fi 0.0% tó kù kó wá ní mo torí èèyàn pé Allah subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ rẹ̀ torí pé ó sọ fún wa pé ana adùnà shuraka àni shirk olóhun rọrọ̀ kú òun kẹ́ máa fadé pọ̀ mẹ́nìkan kẹwa kó yọ ní ìdílé wa nítọ̀ ìwà àti Allah subhanahu wa ta'ala ẹjọ́ pin yóò ní òkú kó fẹ́tọ̀ kó fẹ́tọ̀ kó máa kó lọ èmi rọrọ̀ kó òun kàbáhùn ìtọ́ wá fẹ́sẹ̀ nítorí tèmi ṣe nítorí tèmi sọ so eléyìí wọn àkọ́kọ́ nínú májèmú tó gbọdọ̀ wá tẹ́lẹ̀ ara tí ẹ bá ṣe òun náà ní pé kí ni al-ikhlas kó sí nítorí Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní kí ni òun náà ní al-mutaba'ah kó ṣe pé iṣẹ́ tó wá ṣe òun kó wá fi ṣe kí ni kó fi jọ tànẹ́bì méjèèjì ló gbọdọ̀ papọ̀ nù sẹ́yìn tí a bá ní àníyàn dáadáa o ní ìkìláàsì pé ah, àníyàn dáadáa àníyàn ní dáa tí mo fi ṣe àmúgbàtà wá wo tẹ́ tá wá tún jẹ́ tó ṣe ń wò a wá rí pé iṣẹ́ òun òjò tànẹ́bì òjò tàwọn tàbí rẹ̀ iṣẹ́ òun wúlò fún yẹ̀wò òun làwọn onímọ̀ sọ pa pé àdìsí láàmà fi wọn iṣẹ́ gbangba òun náà ni àdìsí àná tó ní ah, man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd bá ní àríbá ti dáa tó ẹwà àwọn onímọ̀ òdìdì àníyàn dáadáa náà ni wọn láwọn bá débẹ̀ fa ká àfẹ́ràn ànábì adúgbò ànábì ṣe yìí a ànábì jí agbórí wa ànábì ṣe gbá ànábì ṣàwó ẹ̀dìbà rẹ̀ wọ́n wá ró yé dídídídí ànábì ṣe ẹ̀dìbà rẹ̀ àmọ́ owó tá ànábì ṣe yìí náà ànábì ò mọ̀ ṣe lójú yín ànábì ò ṣe lójú yín ẹ bá alákọọ́lẹ̀ náà àwọn tá ànábì wá ṣe lójú wọn tí wọ́n jọ ṣe ṣe pé ìyá tá ànábì jẹ wọ́n jọ jẹ́ ni àwọn yìí wò ronú débi pé kásìkìnrin kásọjọ́ bí ànábì nítorí pé ànábì ò fi lé wọn lọ́wọ́ mọ̀ gbà náà

Hmm? ó fi pamọ́ fáwọn sàábé òfin àwọn sàábé ó wá fi pamọ́ fóun torí pé ó mọ̀ fóun ò tí ì dé bàtásìkò ń wá dé ànábì wá jí nínú sàárè rẹ̀ ní fètètè báyìí kéde ìrí lójú aláwo ànábì wá jí nínú sàárè rẹ̀ ànábì wá mú fún un pé sàlátù fàájì àmọ́ ṣé o ó sì lọ́la púpọ̀ òun á bèèrè lọ́wọ́ ànábì pé àti wá ní ọlá sàlátù fàájì ní sàlátù fàájì lọ́la gan ó ní tó bá kẹ́ ẹyọ kan nínú sàlátù fàájì ẹ ti bá rí ó ṣe déédéé kí six thousand times ẹ́ ẹ̀wọ̀sẹ́ tó jẹun yóò sẹ́ni ẹ̀rọ kó jẹun yóò sẹ́gẹ̀ kọ́lọ̀ tó mú nǹkan <laughs> kọ́lọ̀ tó mú nǹkan lè kéè wá sọ pé tó bá tẹ́kí ni tó bá ka kúrò bá ka sàlátì fàájì lẹ́ẹ̀kan ẹ́ ó ṣe déédéé kó parí odidi Qur'an six thousand times irú gbá náà ti tẹ̀lé wájú Qur'an ta ló ti parí ẹyọ kan ní ti lágbàdá ti tẹ̀lé àwẹ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ sí láàgùn gbẹ̀ lórí ká ẹni tí o máa ẹlẹ́ẹ̀lẹ́ lágún àtẹ́ntí ètọ́lá tẹ́lẹ̀ òun náà ń ṣe wà máa wà máa ní ti ń kó lọ ní ti ń ká lọ so ẹwà wò ní ti báyìí kẹ́yìn wá ní sàátì fàájí kò tó sàátì fàájí à tẹ́bá kọ́ kalẹ̀ ó wá ní tó minha pé ẹyọ kan tó tó báyìí wá kàmì sàátì fàájí ẹ rí pé yàní ọ̀rọ̀ wọlé pé ganá ọ̀rọ̀ eré ẹni bá rí sí bí ìwà tẹ́yà ń ṣe eré bí ẹ̀ tó jẹ̀ mọ́ sọ ní lára so oní àlàyé fi wà láì díẹ̀ ní díẹ̀ lè sọ fún ẹni báwọn jù ní pé kéèyàn gbà pé bẹ́ẹ̀ nígbà tí sọ ń gbà wọn yàní bẹ́ẹ̀ làkà ikò sí làkà ìdára rẹ̀ òun náà ni ẹni tó fẹ́ràn rẹ̀ jù ló sọ báwọn ẹni tó bá fẹ́ràn rẹ̀ jù ló sọ kó sọ pé wèrè nígbà tí mi sọ ẹ̀dì bá mi sọ pé wèrè wọn ní bí ẹ̀yìn majinun tó bá ti nǹkan kò sí kíni kò sí ẹlòmí àwọn kan tẹ̀lé àwùjọ ìṣẹ́ pé kápẹ̀ wọn wèrè ló tọ́ fún wọn òun náà ni ó fi rọ́nà lọ àbáwọn tí ń tẹ̀lé wọn ní ti wọn ní kàkápẹ̀ wọn wèrè wọn ni ó lè dáadáa wòlíì náà sáà ní wọn a eh, ń gbìyànjú láti yọ ìyàpò lọ́rùn wọn látara àwọn nǹkan burúkú tí wọ́n ṣe àwọn tí wọ́n sì ti dá ah, èyí nígbàdùn kó ṣe lẹ́yìn ẹ̀yìn sì lára wọn gbádùn ó gbádùn ọmọ tí wí ó bẹ̀rẹ̀ lóòótọ́ bó láwọn àti lẹ́yìn tó lọ́wọ́ wò ní ìkéyàn wá sọ pé wàá sọ orí lẹ́yìn so lẹ́yìn àti ìbá ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òsálàmù wọ́n ti ròyìn ànábì pé ah, ànábì òfin nǹkan àwòjídé òfin nǹkan pamọ́ يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس كما كاتل لتو كما كاتل لتو يو وزل لتو ní kókó tó Ànábì ó fi kan pamọ́ gbe Ànábì jíjẹ ido tawala ajugan láyé yìí ni àwọn ẹbọ wọn tí wọ́n ṣe jọ kuma ta Ànábì ó ti dani kan tí ó tẹ̀lé Ànábì pè wọ́n jọ náà ni Ànábì pè wọ́n jọ láwọn ṣe pé ó tó bẹ́ẹ̀ kó kojú wọn nínú àwọn ògbóǹtarìgì kèfèrí àwọn abula àbí àwọn abujali

ànábì wá gbogbo ọlẹ́yọ̀kọ̀kan ó pe Fátímà ó ní ní ilé ọlọ́rọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó gbogbo àwọn tó jẹ́ amú rẹ̀ àwọn tó jẹ́ ọkù rẹ̀ tẹ́ẹ̀ bá tẹ́sì kò sí nǹkan mo jẹ́ fámílì ànábì ọ̀ràn o ẹ́sẹ̀sì ni ó ànábì wá tẹ́lẹ̀ ìfún ọ̀tán ẹni tó kọ́kọ́ dáhùn ọmọ ọ̀run náà ni Abu Lahab ó ti dáwọ́ ó ní tabban laka Muhammad hmm? ó ní kò ní ó bí kéèyàn sọ pé kò ní dáa fún yà ilé wọn ẹ̀wọ̀ oníjẹ́ orí ìkan ti lè tó ń ta fẹ́lò bẹ̀rù nǹkan lè gbà wọn tí ó pé ó yẹ kó máa pààyà lẹ́nu gẹ́gẹ́ pé bó ní wà tẹ́lẹ̀ tí orí tí wọ́n ṣe kò so láwọn akọ bá nábì fi ìkàkà pamá fóun pé ìgbà tó ń dé láàrin sallallahu alaihi wasallam tó wá fi so ilé ní nǹkan báwọn jíṣẹ́ tí ó so ìdán nínú àwọn tí iṣẹ́ dáadáa tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà fún wa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni pé kíni òun náà ni pé kéyìí ó fi tẹ̀lé tànàbí gbogbo tẹ́tẹ̀ bá ti ṣe láyé tó bá ti pè ní ìbádà tànàbí ò bá ti ṣe rú ẹ̀ kò sí iyèméjì bẹ́ẹ̀ yóò jìyà lórí ẹ̀ kò tún ní gbalada bẹ́ẹ̀ tí ò ti sí ànábì lórí ẹ̀ tí àríká ànábì máa ṣe wọ́n wá ń ṣe ó ní ìbádà ìwọ́n tó bá ti ń ṣe mọ́lídì òun kẹ́bí sáà nẹ́bì pé ànẹ́bì ò jíṣẹ́ pé nítorí pé o gbà pé mọ́lídì wà lára ẹ̀sìn ànẹ́bì ò sì sọ so ànẹ́bì ò sọ àdúgbò ti gbà pé ànẹ́bì sọ fún àwọn tàbí àwọn tàbí náà fi pamọ́ àwọn náà kí ni wọ́n fẹ́ gbàgbé kan fi pamọ́ ní jẹ́ ìgbàládá bẹ́ẹ̀ tí wọ́n ní fi àwọn èèyàn ànábì wàá ṣe àwọn sàábèrè ò ṣe àwọn kọ́rùnù tí wọ́n tẹ̀lé tó pé kọ́rùnù bẹ́ẹ̀ tàbí ànábì ròyìn wá fún wa tó ní àwọn kọ́rùnù dáadáa náà nu pé lẹ́yìn ìgbà àwọn èyí ti àwọn náà náà yóò máa pọ̀ láyé so àwọn kọ́rùnù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò ṣe ó wá di ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹrin àwọn kan wá dálẹ̀ àwọn tó wá dálẹ̀ yìí sì wọ́n tó wá jẹ́ àwọn tí wọ́n fẹ́ràn Islam àwọn ṣíà àwọn ọ̀tẹ́ẹ̀sì àwọn tó jẹ́ pé àwọn sàábì ànábì lọ́dọ̀ wọn ìsáyín ni wọ́n mo mú àpòjúwe tafsir kan wá fún anjọ́ ní ipé àwọn tafsir kan bẹ àtafsir ṣíì ṣe pé àwọn mú alukur'an wọ́n ń tú bó ṣe wọ́n ní ìbámu pẹ̀lú àdìọ́kàn àwọn ṣíà wọ́n ní sábàtí àdá àbí ìlànà wọ́tàbù ibi àyà yìí ẹni tí ń bá rí wọ́n ní àbúlà àbìlẹ̀ yìí pé àbúlà àbìkọ́ ní bá rí wọ́n ní àbúbákàrà tó mọ́rù ní bá rí pé yádá ọwọ́ àwọn ọwọ́ méjèèjì àbúbákàrà àti mọ́rù ṣe wo ní ti báyìí àwọn wọ̀nyí o àwọn náà wá sí kíni àwọn náà wá dá àwọn náà dá mòlídìí lẹ̀ so àwọn wọ̀nyí mòlídìí kan wá dálẹ̀ yìí kí ni àníyàn wọn kí lérò wọn tán fi dá mòlídìí lẹ̀ kò sí èrò wọn tán fi dá mòlídìí lẹ̀ ju kí ni lọ láti fi dá wàhálà lẹ́nu Islam láti fi da ẹ̀sìn islam rú níbo ni wọ́n ti ń bọ̀ níbo làwọn ṣíà ń bọ̀ àwọn ṣíà yìí àwọn ni wọ́n ń pè ní àdìbáyé abdullahi ibn sábà àti ó wá lóun gba islam láti ṣe kíni lágbà tí òrọ́nà lọ́mọ́ láti tó kóhun tàbí kó máa fi dá wàhálà láàrin àwọn mùsùlùmí òun ló wá jẹ́ eléré àwọn ṣíà ìlà àkọ́kọ́ òun náà ló lídìí wọn tó pé ńgbà tí ali fi wà láyé ọ̀dí Allahu ali wọ́n bá ali wọ́n ní anta ilahuna wọ́n ní Allah subhanahu wa ta'ala àti ìgbà náà wọ́n ti bẹ̀rẹ̀ ali wa àwọn tó ọ̀rẹ́ tẹ̀nu wọn ó sì dáná tí wọ́n ó ní nǹkan búlẹ̀ ó dáná tí wọ́n nígbà wọn òun sá ó sá lọ ọwọ́ tẹ̀ nígbà wọn so àwọn náà ni wọ́n n'ọnwa ń bẹ tán wá gbòrò tán wá gbòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìsín tó fi wáyé wọ́n pọ̀ láyé káàkiri sí wọ́n bẹ nàìjíríà wáyé náà kọ́dà wọ́n bẹ nílùú wáyé náà pé ń gbà so àwọn yìí wọn àwọn ni wọ́n gbé mọ̀ lídìí wá táwa wá tẹ́wọ́ gbà láwa là ń segin ní láwa là fẹ́ràn ànábì lọ́kànnà ó kà sọ́ nìkan láàtọ̀ àtàwọn tó jẹ́ pé ìfẹ́ tó oníta náà sallallahu alaihi wasallam ìfẹ́ òdodo ní lóòótọ́ láàtọ̀ àtàwọn nígbà bá fi mọ̀ náà ni pé àbádìkó máa tẹ̀lá nẹ́bì ni àbádìkó máa ṣe kíníkà kọ́wá ń ta lóbi jọ kó láàbẹ̀bì ni àbádìkó dárùn gbàtí káwá bè lọ́rẹ̀ pé lọ́gbà yìí lẹ́tẹ̀ wá bá ẹni mo fi gbà nẹ́bì àbárí kí sókòtò rẹ̀ dé ìdájí ojúgun káwọn bèèrè lọ́wọ́ ẹgbẹ́ lórí kò wá ní ah, ànábì bobi jọ àbárí kí ìyàwó rẹ̀ ó ẹ̀hà tábárí kankan lára rẹ̀ káwọn ní bolóti eléyìí ó ní bobi jọ àwọn ìyàwó ànábì ni àmọ́ lẹ́yìn ìtàkì ó mà ń ṣe fún gbogbo ah, ni pé ìfẹ́ ànábì ìfẹ́ ànábì wọ́n sì máa ṣe kí ni ilé tá ànábì kọ́ wọ́n sì yọ jígáàtì wọ́n sì yọ ọkọ́ ẹ̀sìn tánàbí tánàbí tó jíṣẹ́ fáwọn èèyàn tó gbé bàtà nàbí sallallahu alaihi wa sallam tánàbí ti hajjatul wada ànábì ńlá akùnrin tánàbí ń bè lọ́wọ́ pé albalag ìpé tí mo jíṣẹ́ pé o gbogbo àwọn tó wà láyé jọ wọn sọ fánàbí jíṣẹ́ pé aya tó wọn sọ kàlùfà nàbí sallallahu alaihi wa sallam pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu ìtumọ̀ rẹ̀ náà ni pé Imam Malik ní tí ò bá jẹ́ sí lọ́jọ́ táyà ń kọ̀kalẹ̀ ike lan yakuna al-yawma dinan lónìí o kò lè jẹ́ sí mọ́ láíláí gbogbo tó bá ti wá ń pè lẹ́sìn fún wa a máa wá dá padà sígbà wọn tó jẹ́ sí gbà ò kò lè jẹ́ sí mọ́ Allah Allah lóhùn kan tó jẹ́ kò ní jẹ́sìn kò jẹ́sìn gbà kò ní jẹ́sìn láíláí àti gbogbo àwọn nǹkan eríṣiríṣiríṣi kákìra wa tàbábẹ́ kíra ń gbà yá ànábì sallallahu alaihi wasallam tí a máa dọ̀bálẹ̀ kíra wọn gbà wọn tí o bá ti sí gbà wọn kò lè sí láíláí nìsín sáwọn múlẹ̀ kíra wọn tí o bá ti sí gbà wọn kò lè sí láíláí nìsín gbogbo ẹ̀ wà kí alàzàrì gbogbo kálá wọn bí wọn ti pèlẹ́sìn tí o bá ti jẹ́sìn níjọ́ kò lè jẹ́sìn má tòun náà ló fà ló jẹ́ pé àṣẹ́kù mú àyà ìwà fún wa pé àwọn tí a máa sọ pé wọ́n jèrè nínú tẹ́ tí wọ́n ṣe òun náà làwọn owó òun náà làwọn tó máa wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam àwọn tá a máa wá sọ pé wọ́n sọ́ọ̀tì pé gbogbo tẹ́ tí wọ́n ṣe wọ́n pàdánù rẹ̀ àwọn náà làwọn owó àwọn náà làwọn tí wọ́n bá ti ya pa súnà Ànábì sallallahu alaihi wasallam ṣéèkù wa mú àyà fún wa ó ní wal asr innal insana lafi ìlàlẹ̀dínà àmánu ẹ̀wọ̀n ìjẹba àwọn tó bẹ́ yọkó nóòbò ìlàlẹ̀dínà àmánu àyàfà àwọn tí wọ́n ní ìgbàgbọ́ àwọn tí wọ́n ní imani alákọ̀ọ́kọ́ nù wà ámìlú sọ̀rì ha" tí wọ́n ti ń dáadáa mo ò dúró lórí pé àníyàn kama wá mo ò sọ pé ọ̀rọ̀ ẹnu wa ní ẹ máa wò ẹ tiwa wa kèsì kèsì kò sínú àdúrà ànábì o ó ní sìgbàrù kan bẹ bẹ́ẹ̀ bá ti ṣe ó yẹ kọ́dà kó máa dúngbó èèyàn kọ̀ọ̀kan lójoojúmọ́ kọ́dà ọlọ́run ní wo bẹ̀ ẹ̀wọ̀n kan bá rí di ṣé ẹ̀wọ̀n bí sèta ti ṣe nǹkan lọ́sọ̀ fún adé pé sìgbàrù yìí tó o bá kọ́dà kó máa pààyàn kọ̀ọ̀kan lójoojúmọ́ ẹ̀sì bá rí sí kéèyàn pààyàn kan lásán kan burúkọ ni ó wá ní ìwọ máa ṣe kíni ó wá máa sọ lójoojúmọ́ tó o bá ti ṣe sìgbàrù yẹn ọlọ́run tiẹ̀ ní wo bẹ̀ rárá ẹ̀wọ̀n tí wọ́n sọ Allah subhanahu wa ta'ala wọ́n sọ Allah subhanahu wa ta'ala ọba alábòsí ọba tí ó máa ń ti ṣe so ó ní wà ámìlú salihat títí ń ṣiṣẹ́ dáadáa watawasaw bil haqqi watawasaw bis sabr títí ń sọ àsọ́ọ̀lẹ̀ dáadáa tí ń sọ tí ń sọ àsọ́ọ̀lẹ̀ dáadáa fáwọn èèyàn watawasaw bis sabr títí ń sọ àsọ́ọ̀lẹ̀ òdodo fáwọn èèyàn Imam Shafi'i radiyallahu anhu Imam Shafi'i tí ó ráyẹ Allah subhanahu wa ta'ala tí ó bá sọ súra kankan mí kalẹ̀ al-Qur'an lẹ́yìn súra yìí wọ́n nítorí pé kí ni tí súra yìí kójọ sínú yàní ó kó gbogbo nǹkan jọ sínú ní sọ́mọ́rì gbogbo nǹkan táwọn aláwọ̀ ti inú ẹ̀sìn láti sáyé al-iman wal-amalu salih nítorí ìjà wà lè jẹ́nà nánu tàbá wà láyé nìsí al-iman wal-amalu méjèèjì náà ni tàbá nínú Kùránì amanu innal ladhina imani yóò fi amalu salih yóò imani lásán yóò ní kẹfì kíni kún yóò ní kẹfì ìfẹ́ so àtàbá lọ́wọ́ sóra yìí nìsí nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹ mẹ́ tó jẹ́ pé erigun gbòógì kan ni nínú erigun ẹ̀sìn wa al-iman alákọ̀ọ́kọ́ òun náà ni ìgbàgbọ́ òun ni káwá mímọ̀ islam káwá mímọ̀ nípa ìtàládí ọkàn rẹ̀ káwá mímọ̀ nípa àwọn nǹkan táàmà sí níṣẹ́ lẹ́yìn pàtàkì bá wá mímọ̀ ni yóò máa fi ṣiṣẹ́ dáadáa fúnra rẹ̀ lẹ́yìn pàtí máa fi ṣiṣẹ́ dáadáa fúnra rẹ̀ tán wọ̀tàwá sóò bil haqq yóò tún wá wù àwọn tí ń bẹ ní àgbègbè rẹ̀ yóò tún máa wá ṣe wá sí fún wa yóò tún máa wá sọ àsọ́lẹ̀ dáadáa fáwọn náà nítorí pé táà ń pè ní múmìnì ìmánì rẹ̀ pé òun náà ni ẹni tí ń fẹ́ dáadáa fún ọmọlàkejì rẹ̀ bó ti fẹ́ dáadáa fún ààrẹ tó kó sá fún ìyá Allah subhanahu ó àmọ́ ni ó máa wá fẹ́ bẹ́ẹ̀ fún àwọn ọmọ tó bí ó máa ṣe bẹ́ẹ̀ fáwọn fámìlì rẹ, ó máa fẹ́ bẹ́ẹ̀ fóbì rẹ̀ ó máa ṣàlàyé tó dáa nínú fún wa ó máa sọ tí dáa pé ó dé ó di nínú yìí òun náà ní kí ni asọ́bùrú alàlàdà pé ó ní wọ́tàwà ìbá wa ń yìí alákọ̀ọ́kọ́ ìbá wa ẹ máa rí sùtá ẹ máa ni alátara pé kí ni látara pé yẹn wa bára bí èsì èèyàn kan ẹ máa ráwọn kankan tó jẹ́ pé yóò gba àyè èèyàn tí ẹ máa wá mímọ̀ nísìn ó jí lóru òfẹ́ kàtírà òfẹ́ sìgbà òfẹ́ wá mímọ̀ ó ti ráfù káàkiri gbogbo eléyìí inú àwọn sùtánà ni tó pé yóò máa rí èèyàn gbọ́dọ̀ máa ti sùúrù lórí ẹ̀ kẹ́rẹ́bẹ̀ náà nígbà tó bá ń lo ìmọ̀ tó ní ìmọ̀ tó ní tó bá wá ń ti tẹ̀sífíkù rẹ̀ láwùjọ á súnà nẹ́bì wàláì lómi wọ́n ní súnà nẹ́bì ni á irúgbà rẹ̀ yé mi ò fẹ́ ẹ̀sìn bá rẹ̀ wàláì bàbá kan ẹnìkan sọ̀rọ̀ àbáyẹ̀ fún mi ní jó ní bí bájẹ̀ tàbí jẹ̀rin náà ni ó ní wọ́n ní tó lè rọgbọ láàrin mẹ́tẹ́ náà ni pé kó sáà máa ti súnà mọ́ náà ni ètò ìbàlẹ̀ tí bàbá rẹ̀ sọ pé irun bá rẹ̀ kó lè fa ètò ìbàlẹ̀ pé pé pẹ̀lú ìjọ máa ṣe. sọ ilé ìrìn ti báyìí sẹ́wọ̀n pé òun lo súnà lérí ara rẹ̀ ní ti rìn nira ètò ìbàlẹ̀ kò sí ìbá pépé ó kò sí sọ fún pé <laughs> tí kọ́kọ́ rí ìnira

so eléyìí náà ní tí wọ́n tún wá máa bá àjà lórí ẹ̀ wọ́n tún máa bínú pé à ah, bínú rẹ̀ ẹ̀tẹ́ inú tí ẹ máa ń bí bíbí ìjókòó tó ẹ̀tẹ́ ríhùn kókó ṣe kọ́kọ́ ríhùn náà ẹ̀tẹ́ bá rí sí ẹ̀tẹ́ ìdíkọ́ wọ́n kó iwájú mi náà kó ṣe ríhùn wàlẹ́ lérí ara rẹ̀ tí èsì ara rẹ̀ so àmọ́ kò láti sọ fún wa pé wọ̀tàwà àtàwọn gbèsọ̀ èèyàn gbọ́dọ̀ máa ní ó tún máa ní sùn lérè léwu náà ni so tí ẹ̀ máa tún wá ń pèpè ẹ̀tẹ́ bá rí sí wọ̀tàwà àtàwọn bil haqq tó bá ti kó tún wá ń ṣe dáwà yìí ò ní máa wá le jù fún ìgbà tó wá ń pè àwọn èèyàn pé ah ẹ má ṣe kíní ìmá so tí ò bá wá le fún àwọn èèyàn fún àwọn aláwùjọ yìí èyí bò ní tí wọ́n wà rí ó lè fún ànábì sallallahu alaihi wasallam wọ́n lé ànábì lókò jọ kan ẹ̀sìn bá ànábì fi ń fi ànábì sì ń fi ọwọ́ nínú ibi inú ẹ̀jẹ̀ báyìí níwájú rẹ̀ ànábì wa sọ pé kayfa yuflihu qawmun shajju nabiyyahum ànábì ní àhà kó làwọn ìjọ kó làwọn kó lè lọ àwọn ìjọ yìí bó ni wọ́n ti fẹ́ láà kó lè fẹ́ kílà rẹ̀ máa sọ fún wa alẹ́ máa sọ pé aláwọ̀ àti kọ́ mi fàyínà ńlá yà lánà anábì tó ń tọrọ fún wa náà ẹwà wo ni ìwọ̀n á fi àjà anábì pa títí nígbà tí anábì sallallahu alaihi wasallam bá anábì òfin bẹ̀rẹ̀ dáwà ní tó wà lọ́kà anábì ni pé á dáwà yóò rọrùn kò anábì ò ẹbà ìmájì ní pé gbogbo sánábì ríhun nítorí pé ẹni tí Allah subhanahu wa ta'ala tó máa máa tó ti pìrìpì àrẹ kalẹ̀ ni láti kékeré anábì sallallahu alaihi wasallam kò sí ìgbà kan tẹ́wàá máa tọ́ka fún pé ìwọ́n náà wá dé nínú wa ló ṣe súnà ẹbí ọ̀rẹ́ bí ọ̀nà lẹ́jọ́ máa ń ti jó patíkà sí tẹ́lẹ̀ ẹbí ọ̀rẹ́ pọ́mọ ọlọ́mọ ọ̀sán lóyún ẹbí ọ̀rẹ́ tẹ́báyì ẹbí ọ̀rẹ́ tẹ́báyì ànábì ò ní ìwé lẹ́yìn inú rẹ́kọ̀dì rẹ̀ wàláì ànábì ò pé nígbà lẹ́fẹ́ bọ́rí so rẹ́kọ̀dì ànábì ó pílì ní lágbàtà ànábì ti ń bọ̀ títí títí títí títí débi pé ànábì wọ́n wá mọ̀ ní àmì àsọ́ọ̀lì kùlẹ̀ àmì kò tí ìdà ànábì sọ́mọ́ bẹ́ẹ̀ fi nǹkan pamọ́ fẹ́ ẹ̀bà gbé ẹgbẹ́ lọ sọ́dọ̀ Muhammad bẹ́ẹ̀ ti gbé sọ́dọ̀ ìdá lẹ́bà tí wàhálà bá tẹ̀ láàrin àwọn àgbàlagbà ẹ̀fí wa tó ní ẹgbẹ́ Muhammad wa kó abá wa dá sí so mọ́ ti mà nábì nù ànábì tó máa bá wàrà mọ́kà àti máa bá wọn dára jẹ tó máa fún lówó iṣẹ́ tí ń ṣe wọ́n ti wá mà nábì yìí bá nábì ṣe bó ṣe ní bóun ṣe lọ́dọ̀ wọn yìí ànábì ti wo pé á ah, ilé yóò wá bá lọ́dọ̀ wọn kí wọ́n sọ pé à ah, nígbà wọlé òun náà ló pa nígbà tí kọ̀díjá tó mú ànábì nígbà tánábì kọ́kọ́ ní ìbílú lára kọ́kọ́ tó jẹ́ gbà nábì tánábì ọkọ́ tó sáré lọlé tánábì gbà pẹ̀pẹ̀pẹ̀ ní sọ pé zamiluni dasiruni ẹja sọ́bùmí ẹja sọ́bùmí bàtánábì wá délé tí kọ̀díjá wá ní à ah,

wọ́n wá dọ́dọ̀ wá kọ́tù náà parí ó wá sàlàyé fún àdí àdí wá sàlàyé fún pé àyín tí ọkọ̀ mímọ̀ rí tó mọ̀ rí tó mọ̀ rí nì ẹ̀rú ní ń bà wọn àwọn kọ́tù náà parí wá sọ fún pé à ìpè nítorí yìí ó ní àpẹẹrẹ tí àwọn tó máa fẹ́ fi tẹ́rán àwọn tó máa fẹ́ rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ àpẹẹrẹ tí wọ́n máa rí kún wá ràn ọ lọ́wọ́ nígbà táwọn ẹjọ́ rẹ̀ ó bá lé ọ jáde ah, ànábì kan ṣáájú wọn ṣe é ànábì ni wọ́n lé mi jáde ó ní wọ́n lé ọ jáde ẹ wọ́n ti ó jù ànábì lójú pé ah, mo tún ṣe rí iná wọ́n lé mi jáde ànábì ni wọ́n lé ọ jáde o àpò ah, wá pàṣẹ ni wọ́n lé ọ jáde so eléyìí ti tẹ́ ẹ̀ máa rí nínú kíni nínú ìtàn owó àwọn ànábì àwọn àjọ wọn òsìbá anábì tó bá ti gbé dìde ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala máa ń gbé wọn dìde níbi tó strong ní ìran tó strong yóò ti gbé wọn dìde ẹwà àwọn àtàná sọ bá anábì bá anábì wọn pé láwọláwọ àtúgá lárọ jamnat àbí wọn sọ bẹ́ẹ̀ bá anábì lóòtù pé tí ẹ bá ti torí fámìlì rẹ ni tí ẹ pé torí àwọn ìdílé rẹ tá ń wò mọ́lá lárọ jamnat àbá tí olóko pa ni wọ́n sì fẹ́ẹ́ bá anábì sallallahu alaihi wasallam náà pé ẹja pawọ́pọ̀ ká mú délégéètì kọ̀ọ̀kan nínú fámìlì kọ̀ọ̀kan gbogbo akáwá lọ lè ká Muhammad mẹ́lẹ́ kásàlùpàlẹ̀ kan náà ní greece kábàlùpàlẹ̀ kan onídìí ń kúrẹ́ àwọn kúrẹ́jì àwọn fámìlì onílé ti dé pé àwọn òní mọ́tí àwọn ti gbẹ̀san ìtàbàrà tọ́ nínà ní pẹ́tọ̀ á sanwó ẹ̀mí fún yín á sì pẹ́tọ̀ àti bọ́kò ní wàhálà rẹ̀ pláàdì wọn sọ pláàdì fánàbí ó ti rí pé àwọn so ibi dáadé lọ ni pé òjíṣẹ́ kọ̀ọ̀kan tó bá wá tó bá wá wọ́n fara ní ìfara ní wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àlébí pẹ̀lú ọ̀rọ̀ wọ́n pè ní majinun wọ́n pè ní táì àbúrò àbí lọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ oní tábíbá lákàyà Muhammad sínú yóò dùn ní ká sọ̀rọ̀ bá fi hàn so ń gbà tó kó lérí ẹ̀ wọ́n pè lókìdá wọ́n pè ní wèrè wọ́n pè lórí kìdìdì wọ́n pè lákọrin gbogbo ní ìdíjìnà pẹ̀lú àlébí sọ̀rọ̀ àlùsọ̀lá wọ́n wá bá débi pé kíni wọ́n tún wá ju lóko wọ́n tún wá plan láti pa táàbí fún wa kó nínú fún wa a nínú àwọn tàbí ànábì tó pé nítorí Islam wọ́n ti pa wọn Hmm? wọ́n ta ni wọ́n kọ́ sùmáyà ìdílé eh, àkọ́kọ́ rẹ̀ sùmáyà àbí òun náà làkọ́kọ́ ẹni tó kọ́ kú kí o ti ní wọ́n pa á tán torí ẹ̀pá tó dára pé torí ìsìlámù tó kó gba ìsìlámù wọ́n gba ìsìlámù wọ́n tẹ̀lé Muhammad tó wọ́n á mú wọ́n dì wọ́n lógún wọ́n bẹ̀rẹ̀ sí bí àjẹmọ́ ànábì ti máa kọjá báyìí ànábì sì lágbà láti kí n lájọ pé ẹ fi tára ìmọ̀ ìmọ̀ ìpótọ́ ẹ̀yin fámílì Yasir ẹ máa ní sùúrù náà ni fẹ̀yìn náà máa ìdá fún jẹ́nà pé àjẹ́nà tẹ́ bá lè ní sùúrù rẹ̀ jálẹ̀ o àjẹ́nà làdéhùn yìí tí Allah subhanahu wa ta'ala bá yìí so ilé yìí ti báyìí ní wọ́n tọ̀ látàrí ànábì sallallahu alaihi wasallam ní wọ́n tọ̀ bọ̀ ni jabalọ́dọ̀ àwọn tábì ìhùn ẹ bà bẹ́ẹ̀ wọ́n ti jìyà wọn nánu jabalọ́dọ̀ àwọn tó ń wọn Imam Ahmad rahimahullah Imam Ahmad ó pẹ́lẹ́ wọn fàá títí nítorí pé kí ni nítorí súnà náà ni nítorí

ọ̀rọ̀ ìsìn náà ni wọ́n jẹ́ dáńkà nípa wà láàrin so eléyìí ó ti wá di súnà Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé yóò ti máa lọ́nu yóò ti máa lọ títí òlànà ìpè gbogbo orí tí a máa ti ń pèpè sí pé ẹja padà sí ibi súnà Ànábì sallallahu alaihi wasallam ẹja padà sí tánàbí sallallahu alaihi wasallam ti wálẹ̀ sí yóò máa ti kíni yóò máa dá wàhálà yóò máa dá wàhálà lẹ́nu. ní ìparí rẹ̀ ṣẹ́kùwà ibn eh, Uthaymin àwọn ní nínú ẹ̀kọ́ nígbẹ̀yẹ̀ nínú ẹ̀kọ́ tí ó wà nínú àyàtà kàfúnra àgbẹ̀ yìí ipé àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n fi ọ̀nà àmà tí wọ́n fi ra ànù wọ́n ní anna haula ipé àwọn tá a sọ yìí láyé àtàjù ipé kò sí ọ̀nà ìbáyọ̀ fún ọmọ ni wọn ò lè mọ̀nàmọ́ni li qawlihi ta'ala wa ma kanu nígbà Allah subhanahu wa ta'ala ó ti tẹ́kíní ó ti sílì ọ̀rọ̀ wọn ó ní wò tẹ́kíní ó ní wò sí lójú ọ̀nà lẹ́yìn àwọn yàtàbó náà náà yóò sínú nàṣúnà nígbà àwọn wọ̀nyí ní ti lọ́kà ara wọn wọ́n rò pé tẹ́ dáadáa làwọn ni wà lè dáàlìkà láyé ìjọ òní torí ẹ̀ náà ó fi padà so ilé ìṣáánu gbogbo ẹni tí máa ń ṣàìdá apàyí ilẹ̀ ẹni tí máa ń ṣe bídíà yóò rò pé ni kò ní padà yóò sì máa tọrọ lọ́wọ́ gan yóò tún máa ṣàdúrà pé kọ́nà ní kò ń kú lórí tó ń ni ẹ̀dùwà ó ń torí pé lọ́dọ̀ tí ẹ̀ ó ṣe kíni ó rí pé bíbà tó pé dáadáa ni ṣéèkù wá ní wàhákàdà kúlù fásitì kẹ́ẹ̀bẹ̀ náà ni gbogbo pòkí bí ó ti máa yí lọ́dọ̀ rẹ̀ nù àwọn mọ̀tẹ́dẹ̀ agbogbo oníbídíà yẹ̀zúnà anáwó aláhàk yóò mọ̀ rùkún wà lórí ọ̀nà òdodo ni fàìnáwó làyẹ̀rìjẹ̀ pé kò ní padà láíláí kò ní ẹni tó bá jẹ́ aláìmọ̀kan tí àìmọ̀kan rẹ̀ tún sẹ́pẹ́rẹ́ táìmọ̀kan rẹ̀ gbọ́ mọ́pà khairun min haza òun tún lóore ju irú àwọn eléyìí lọ li anna haza jahilun murakkab dókpá àwọn ilé ìtàǹsọ̀ ìní ti báyìí aláìmọ̀kan tí àìmọ̀kan ọdún sékíní tó tún gbọ́ ọmọ pani yàtúndùn annahu ala sawab yóò máa rò lọ́kàn ara rẹ̀ pé kíni òun wà lójú ọ̀nà tó correct òun wà lójú ọ̀nà tó tọ́ wa laysa ala sawab kò sí lójú ọ̀nà tó tọ́. sọ eléyìí wọ́n ní àwọn ọ̀rá yìí wọ́n là rẹ̀ kọ́ tí ó wà nínú so Allah subhanahu wa ta'ala ó tún sọ yóò sọ fún wa síwájú sí nípa kíni nípa ìròyìn wọn pé ẹ̀rọ tẹ́ fi dáhùn dáadáa yóò sàlàyé fún wa ẹ̀sùn àlàyé wọn náà ní ṣe bọ̀ látòkè lágbàtí ń sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bìkì yóò tó wá bàtà ayọ̀ tí wá ti pé jẹ́ mọ̀ fi dá wọn mà àwọn lè ní bọ̀kà balẹ̀ ẹ̀sìn bá gbogbo tí wọ́n ń ṣe ọkàn balẹ̀ lórí ẹ̀ àyà wọn máa ṣe kókákóká ni so àwa lè fi eléyìí àbí kíkó ráyè òsèké ni kó sọ fún wa kó tú àṣírí àṣírí ogun wa hàlà ọkọ ọmọ ọmọ ala nàbí yìnyín muhammadu wa ala ali wa sallam sallam